كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لن دقفوا لنوبا أتي ترى كيف يفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم إليني ni àlàyé àfẹnusọ ترى تنجى التصوف ولماذا jẹ́ àtàsọ́wòfu walimadha taraktuhu òun ni pé nǹkan tá à ń pè ní tasawuf òun náà náà ń pè ní tọ̀ríkà ṣíṣe ìyẹn ni pé ìṣesúfì òun náà ń pè ní tọ̀ríkà ṣíṣe àbí ká pè ní sáwí ṣíṣe kó ba lè yí àwọn èèyàn dáadáa. àtàsọ́wòf ìṣe sáwí ìṣe súfì wọlé máa ra tàràkìtùhù àti pé kí ló dé gan-an tí mo fi pààtì tí n padà ṣe é mọ́ ó túmọ̀ sí pé nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kí ló wá dé tí n padà ṣe é mọ́. àkọ́kọ́ nǹkan tí ó gbọ́dọ̀ yé mùsùlùmí òun ni pé mùsùlùmí gbọ́dọ̀ màlámà dájú wípé ọlọ́run ọba òun ni yóò fún wa ní ẹ̀sìn tí a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nabi sallallahu alayhi wa sallam òun ni yóò gba ẹ̀sìn wa látọ̀dọ̀ ọlọ́run ló sì ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ̀sìn tí kò bá wá látọ̀dọ̀ ànábì tíyẹn bá fi ń kò sínú islam tíyẹn sọ para islam ni ètò dájú ṣáká òun ni pé ó ń tọ̀ ọ̀hún tí bá ń di mọ́rú ẹ̀sìn báyìí tó ṣe tó sì fi lọ lè bá ọlọ́run ọba ní ẹ̀sìn tí ànábì ò mú wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹ̀ ó ń tọ̀ ọ̀hún kò ní bá nǹkan kan ní ládá níwájú ọlọ́run ọba ọlọ́run ọba sọ nínú alukur'an a'udhu billahi minash shaitani rajim wa man yabtaghi ghayra ọlọ́run ọba ní dájúdájú ẹni tí ọba lọ́lẹ̀ gba ẹ̀sìn míì mú ti ń sìn tí ẹ̀sìn yìí yàtọ̀ sí ẹ̀sìn Islam falan yuqbala minhu ọlọ́run ò ní gba ẹ̀sìn náà lọ́wọ́ rẹ o fa huwa fil akhirati minal khasirin tó bá wá di ní ìjọ́gbìn alkiyama ó ń tọ̀hún yóò ṣòfò gbogbo eléyìí náà ní nǹkan tí mùsùlùmí lọ́gbọ́dọ̀ máa wá kiri pé Islam ni mo fẹ́ ṣe Islam ni mo fẹ́ ṣe ló fi wà nínú ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tí máa ń tẹ̀síwájú ní gbogbo ìgbà ikú ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi fala tamutunna illa wa antum muslimun anabi ní ẹ̀yin mùsùlùmí tẹ nígbàgbọ́ sọ́lọ́wọ́n ọba o ittaqullaha haqqa tuqatihi ẹ bẹ̀rù ọlọ́wọ́n ọba ní òdodo ìbẹ̀rù rẹ̀ kọ́dà fala tamutunna illa wa antum muslimun gbọ́dọ̀ wá kú ẹ gbọ́dọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba àfi kó jẹ́ pé ẹ̀ ń jẹ́ mùsùlùmí gidi náà ní kẹfì padà sọ́dọ̀ Ọlọ́run ọba mùsùlùmí ni Ọlọ́run ọba fẹ́ kí á jẹ́ tó ń tó bá wá ṣe ìwádìí torí pé kí ni ẹ̀sìn kì í ṣe mo bá àwọn bàbá mi mo bá àwùjọ mi mo bá ìlú mi bí wọ́n ṣe ń ṣe bóyá ni pé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa o ipe ẹ̀sìn ntí yẹn gbọ́dọ̀ gbélé rí ọ̀nà méjì ni kí ni ọ̀nà náà ni àkọ́kọ́ ni pé bọ́lọ̀ ń ṣe ní ká sí ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni pé bí èmi ànábì sallallahu alaihi wasallam bí mo ṣe sí ni táwọn sọ̀rọ̀ rí mi bí n ṣe ń ṣe tí wọ́n bá ti wá rí i pé ọmọ wa fẹ́ ṣẹ̀sìn ọgbọ́dọ̀ máa wádìí pé bọ́ọ̀ lọ́lọ́wọ́n bá ṣe ní ká sí báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe ní ká sí tí wọ́n bá ti wá rí i pé ah mo wádìí rẹ̀ mo wádìí rẹ̀ mo rí i pé léyìí ó yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní ká sí ó yàtọ̀ sí bí anabi ṣe ní ká ṣe ẹni tí ń jẹ́ mùsùlùmí ni pé yọjà wọn níbi nǹkan náà kọ́dà bó wá ṣe lè wù kọ́ pẹ́ńbẹ̀ tó bó ṣe lè wù kó ti kí nǹkan náà ti gbajúmọ̀ tó bó ṣe lè wù kí nǹkan náà kó ṣe kálé ká oko tó ń tọ̀ yọ yọ ọkùnrin mẹ́ni pé á èmi ò ní bá yín ṣe léyìí mọ́ o eléyìí ní jẹ́ Islam ẹni tó bá wá mọ èyí tó jó dodo yìí lẹ́yìn ìgbà tó wá dí òdodo ohun tó rí tán tó wá rí pé á àwọn èèyàn ìdákúdá tánàbí ni wọ́n da sínú ẹ̀sìn yìí òun ni wọ́n ti dá kalẹ̀ yìí gbogbo àwọn ìgbékúgbé tí wọ́n gbé wọnú ẹ̀sìn yìí òun ni wọ́n ti gbé wọ yìí ẹni tó bá wá wá díẹ̀ ní kó rí òdodo òun tó bá tó wá fi pamọ́ àwọn tọ̀hún nítúmbẹ nínú wàhálà nílé ayé àti ní alkiyama yóò wà nínú wàhálà ni kábàlẹ́ mọ òdodo eléyìí tí mò ń sọ ọlọ́run bá ń sọ fún wa nínú suratul baqara ní abalọ̀lẹ̀ wo àyà ọgọ́rùn-ún àti mẹ́sàn-án àti àádọ́ta yẹn ni pé one fifty nine dé one sixty. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا تواب رحيم الله بان شي لا إن الذين يكتمون ما أنزلنا من البينات dájúdájú gbogbo ẹni tí ń bá ń fi àwọn àlàyé táwọn ọlọ́run ọba sọ̀kalẹ̀ tí fi ń pamọ́ wọlé húdà tí fi ìmọ̀nà ọlọ́run ọba pamọ́ min ba'di ma bayyannāhu linnāsi fil kitāb lẹ́yìn gbàtà ti ṣàlàyé rẹ̀ sínú tírà wa tó hàn nínú al-Qur'an tó hàn nínú hadith anabi sallallahu alayhi wa sallam tẹnìkan wá gbọ́ àwọn kinní yìí yé tí wàá fi ń pamọ́ tí ń tọwọ́ bò tí ò fẹ́ sọ fáwọn èèyàn ulā'ika yal'anuhumullah ọlọ́run ọba ní èmi ọlọ́run ń gbìyànjú ọ̀hún jìnnà sí ìkẹ́ mi kò ní rí kẹ́ ọlọ́run ọba láyé kò sì ní rí ìkẹ́ ọlọ́run ọba ní alkiyama kọ́dà wọ́yẹ̀lẹ̀ anuhumula inun. àwọn màláìka táwọn kan tó máa ń ṣépèlé yẹn tó máa ń gbìyànjú yẹn sí ìkẹ́ ọlọ́run àwọn náà wọ́n tó máa ṣépèlé onítọ̀hún. ọlọ́run wá yọ àwọn kan kalẹ̀ ìpè tó bá ti ṣe gbúrú àwọn kan báyìí ilẹ̀lẹ́dínà táàbù àfẹn tó bá padà túbá wà aslahu tó tún ṣe dáadáa lẹ́yìn ìgbà tó túbá tán ẹni pé tí ń padà wá ń ṣẹ̀sìn dáadáa tí ń ṣe yìí tá nàbì ni kó máa ṣe lẹ́yìn náà wà bayyanu títún wá ń ṣàlàyé pé tí mo ti ṣe yìí wà ṣiṣẹ́ ni o èyí tó jẹ́ ojú ọ̀nà rẹ o èyí tí mo ń ṣe yìí kò bá mu o èyí tó bá mu rẹ o fa ulaika atubu alayhim wa ana tawwabur rahim ọlọ́run ní irú àwọn ẹni yìí èmi ọlọ́run ọba máa ṣàforíjì fún wọn kọ́dà wa ana tawwabur rahim èmi ọlọ́run ọba ni ọba oníkẹ́ ọba tí sì máa ń gba tutu bá lọ́wọ́ ẹni tó bá darí sọ́dọ̀ rẹ̀ tó wá tutu bá lọ́dọ̀ ọlọ́run tó sì jáwọ́ níbi ìbàjẹ́ tó ti ṣe síwájú àbí níbi àwọn ẹ̀sìn kẹ́sìn tó ti sìn síwájú ti ń pè pé Islam ni eléyìí. lẹ́yìn náà kábàlẹ̀ tó ń ba lè mà ipe ẹni tó bá mọ òdodo tó fojú ròdodo tó wá di òdodo tó wá rí kò gbọ́dọ̀ pa á mọ́. anabi sallallahu alayhi wa sallam òun náà dá sí ọ̀rọ̀ yìí نبي حديث تي أبي سعيد الخدري ولقب حديث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمنعن أحدكم لا يمنعن أحدكم رهبة الناس أن يقول بحق إذا رآه أو شهده فإنه لا يقرب من أجل ولا يباعد من رزق أن يقول بحق anabi sallallahu alayhi wa sallam tabaali wọnú hadithi yìí hari nínú musnadi imaami ahmed tabaali wọ hadithi one eleven thousand four hundred and ninety two nani hadithi yìí wa. abi sa'id al-khudri ni anabi sọ báyìí pé la yamna'anna ahdakum rahbatun nas ẹ má jẹ́ kí ẹrù àwọn ènìyàn kọ́kọ́ di yín ìbẹ̀rù bójú àwọn èèyàn ẹ má jẹ́ kó di yín lọ́wọ́ an yaqula bihaqqin láti sòdodo jáde idha ra'ahu tọ́mi ènìyàn bá rí òdodo òun aw shahidahu àbó yí ọpẹ àá òdodo lélẹ́yìí gbogbo yìí ti ń ṣe látijọ́ yìí rọ ni má jẹ́ kí ẹrù àwọn èèyàn kó bà ọ́ bó ṣe lè wù kí rọ́hùn kó gbajúmọ̀ tó tódodo ń bá hàn sí ọ dandan gbọdọ̀ gbé òdodo yìí jáde pé àá òdodo lélẹ́yìí irọ́ ni gbogbo yìí ti ń ṣe bọ̀ látijọ́ yìí anabi wa ni ẹ jẹ́ kó yé yín fa innahu la yuqarribu min ajalin kó o sòdodo kò lè ní kọjọ́ ọkú rẹ kó tètè súnmọ́ ọjọ́ tó lò láyé náà ló lò ntọ́lọ́mùbá kọ fún ọ náà ló lò kò sẹ́ni tó lè dínkù kò sẹ́ni tó lè lékún kọ́dọ̀ ọlọ́run tó ní kẹ́ ẹ mọ́ ànábì tó ní ẹ mọ́ jìkó tó ń pa ìpààyàn láyà tó ẹ mọ́ jìkó tó ń pa yín láyà láti sòdodo wala yubaidu min rizkin lẹ́yìn náà arísìkì rẹ̀ ò lè dínkù yá ìnírí nǹkan jẹ mọ́ ẹ̀rí pé tí òjìká èèyàn kan lè fi rọ́lẹ̀ lélẹ́yìí àwọn òpè ha kí láàmú wa jẹ kí láàmú wa ná anabi ni wa innahu wala yuba'idu min rizqin an yaqula bihaqqin anabi ni ìṣòdodo kò lè mú arísìkì rẹ̀ dínkù láti pé kò sọ òdodo jáde kó wá ní kí ló dé gbàtí ń sòdodo nìjó rí ṣe máa ọlọ́run bá ní anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí ti ń jẹ́bẹ̀ nínú ẹ̀sìn wa yìí eléyìí ni àwọn ọ̀rọ̀ ìtìsíwájú tá a fi mọ̀ pé ẹni tó bá ṣe tá a ti máa ṣàlàyé òdodo fáwọn èèyàn lẹ́yìn ìgbà tó ti rìn nínú ọ̀nà ìbàjẹ́ tó ti rìn nínú ẹ̀sìn tí àwọn èèyàn ń pè lẹ́sìn tí ọlọ́run ọba kò pé ní ẹ̀sìn tí anabi sallallahu alayhi wa sallam tí kò pé ní ẹ̀sìn gẹ́gẹ́ bí ṣíṣe sáwí òun náà ń pè ní ṣíṣe súfí òun náà ń pè ní ṣíṣe tọ̀ríkà tó ti rìn níbẹ̀ tó wá padà rí bí a ah, ah, irọ́ lélẹ́ yìí ìtújẹ lélẹ́ yìí ìtakò ẹ̀sìn ọlọ́run ọba gangan lélẹ́ yìí ó gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ kó gbọ́dọ̀ bẹ̀rù pé a ah, ẹ̀mí mi ò ní gùn kó gbọ́dọ̀ bẹ̀rù pé a ìní rí ṣe mọ́ ìní rí jẹjẹ mọ́ ìní rí mu mọ́ ìní rí ná mọ́ ìní rí lò mọ́ tó anabi sallallahu alayhi wa sallam ó ní a bẹ̀rù gbogbo eléyìí lẹ́yìn nítorí pé ní sáwí tariqa àọ́gbalẹ̀ nínú Islam gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi àwọn nǹkan náà ṣe gbalẹ̀ nínú Islam ẹ rí i pé nínú Islam náà lẹ́yìn gbàtà nàbì lọ tán náà ní nǹkan tó ń pè ní ṣíà lọ jáde lẹ́yìn gbàtà nàbì lọ tán nǹkan tó ń pè ní khawariji ẹni pé al àwọn náà jáde lẹ́yìn gbàtà nàbì lọ tán làwọn múríjì àjáde lẹ́yìn gbàtà nàbì lọ tán làwọn Mu'tazila jáde lẹ́yìn gbàtí anabi lọ tán náà ni sufi náà jáde ó túmọ̀ sí pé kò sí kinní yìí nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí mi ń kà yìí àwọn nǹkan mi náà oríṣiríṣiríṣi tún jáde tó bá wá rí báyìí ìyẹn gbọ́dọ̀ wá máa wádìí pé níbo ni kinní yìí ti ń bọ̀ níbo ló ti wá gangan ni wọ́n fẹ́ mú wa wá di pé kí náà ń pè ní nínú ìsìláàmù kí náà ń pè ní at kí náà ń pè ní sufi ṣíṣe tábàlọ́ léwu nǹkan tí ń jẹ́ sufi ṣíṣe káwọn léwu ní àwọn tíra àwọn àfáìsìn àfẹ́wò pé tààrífù tasawuf lọ́gàtàn àfẹ́wò pé nínú èdè lárúbáwá kan kí náà ń pè ní tasawuf pé alágbájá ń ṣe sufi ẹ máa wo sahibul mu'jam al-misbah al-munir táwọn kan tó ń pè ní al-misbah al-munir ó ní wa idha وهو صوفي وقوم صوفية أني كلمة مولدة أني كتنجة صوفي تماني أقولي كنس صوفي أبي قوم صوفية أني أوان جو صوفي ري wọ́n ní ọkùnrin kan wà wọ́n sùfì yìí wọ́n ní oní sùfì nìyẹn ni pé ń ṣe tọ̀ríkà ń ṣe sùfì ó wà ní kẹlmẹ̀tún mọ̀wálàdà onígbólóhùn kan ní tán kàn dálẹ̀ nínú èdè lárúbáwá kò nípìnlẹ̀ òní láyúṣ adùláhà kìyàsùn kò ní kìyàsí kò síbi tá a lè gbé e lé nínú èdè wàlà ishtiqaq fi lugha arabiya kò síbi kan tán ti mú wa tán ti fà á yọ wa láti inú èdè lárúbáwá onípa àwọn kan náà kàn dé wọn kàn gbé e kalẹ̀ ó pé tán bá ń bi àwọn lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti wà kótó dàsìkò wọn mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá àkọ́kọ́ nù nínú nǹkan tí àwọn tí wọ́n ń sọ̀tún mọ́ ní ti ń jẹ́ sufi nínú èdè Lárúbáwá àwọn kan ní nǹkan tí ń jẹ́ sufi wọ́n ní asluhu fi lugha mina suf wa ma ashba'ahu wọ́n látara irun ni wọ́n ti yọ irun ẹni pé ẹni tí ń wọ aṣọ irun náà ní ń jẹ́ bẹ́ẹ̀ gbà tó á sọ báyìí pé àwọn ìjọ tí wọ́n ń wọṣọ irun àwọn kan ní pé yìí ń kọ́ gbé tí ń jẹ́ ẹni tí tí ń jẹ́ tasawuf òun náà ní ẹni tó ṣe pé nǹkan tí wọ́n yọ látara ewúrẹ́ yẹni pé irun tí máa ń bẹ lára ewúrẹ́ pàwọn táwọn máa ń gbé aṣọ ewúrẹ́ ń wọ̀ pàwọn kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ń jẹ́ àwọn tí wọ́n ń ṣe onísúfì ní kókó òun ni pé nínú èdè lárúbáwá ntí wọn papọ̀ sínú ni pé kò ní ìtumọ̀ kankan la yushadu laha qiyasun fil lugha arabiyya kò ní ìtumọ̀ kankan nínú èdè lárúbáwá kúrò àtàbáwá lè wọnú àwọn àfáàgbà tán jẹ́ àwọn àfáàgbà oní sufi náà tura lomi le ni pe hun hmm, hmm, misbah olmunir wọn le ni a ah, tira èdè ni nínú àwọn àfọwọ́ni sufi gan tabawo lewo. Sheikhul Kushairi òun náà ṣàlàyé pé kò sí nǹkan tí ń jẹ́ sufi nínú èdè Lárúbáwá tuntun bá rí báyìí ipe àárí ìpìlẹ̀ fún nínú èdè Lárúbáwá ẹ jẹ́ ká wá pé ọ̀dà ẹ ti ń jẹ́ tasawuf ẹ ká rò léwò pé ọ̀dà kílẹ̀ yín tẹ̀ ń lẹ̀ ń ṣe gan tẹ̀ sọ́ di ẹ̀sìn kílẹ̀ ń pè nígbà tí mo wá ṣe ìwádìí nípa gbólóhùn tasawuf istilahan ẹni pé nínú ọ̀dọ̀ àwọn tí wọ́n fi ń ṣẹ̀sìn gangan tó mo rí bí àwọn tàrífàt bí àṣàrà tàrífàt mo rí àwọn bíi tàrífù mẹ́wàá ìyẹn ni pé àwọn definition àwọn àlàyé mẹ́wàá náà ni mo rí ẹ mo wá wò tábà ń gbogbo ẹ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan a sì mọ̀ rí i pé gbogbo ẹ̀ kò ṣe dédé ara wọn kò sì bá ara wọn mu ẹ máa wúlò àkọ́kọ́ wọ́n bi su'ila al-imam al-Junayd ani tasawuf gbàtà bi imam al-Junayd bí kíni jẹ́ ìṣe sufi ó ní at-tasawufu an taquna ma'a Allahi bila alaqa òun ni kọ́mi ènìyàn kọ́ máa bẹ pẹ̀lú ọlọ́run ọba tí ò ní ní ẹnìkankan tí ó sùn papọ̀ tí ò sẹ́nìkankan tí ó jẹ́ aláṣọpọ̀ láàrin wọn ó ní ti ń jẹ́ sufi tòun nù wọ́n tún bi abu muhammad aljarir lára àwọn àfáàgbà onísúfì náà ni ó ní atasawuf ó ní tí ń jẹ́ súfì lọ́dọ̀ tóun wà dukhul fi kulli khuluqin saniyyin wal khuruj an kulli khuluqin daniyyin ó ní tí ń jẹ́ súfì òun ni kí èèyàn máa wà tó dára ìwà tí máa ń gbìyànjú lójú èèyàn lẹ́yìn náà kí wọ́n sì jáwọ́ níbi àwọn àwà tí ìwà tó ṣe pé máa ń sùn yàn di ọmọ yẹ̀yẹ́ lójú yàn kí ọmọ wù oní ti ń jẹ́ sufin lójú tòun ẹ wò ẹ wò sálà kọ́kọ́ àtẹ́lẹ̀ kejì o wọ́n ní sún ilẹ̀ Umar bin Makki wọ́n bí òun náà á ní tasawuf pé afa kíni jẹ́ tasawuf tẹ̀ ń pè yí gan wọ́n ní an yakuna al-abd òun ní kí ẹrú wà kó máa ṣe fi kulli waqtin ní gbogbo àsìkò bima huwa awla bihi fil waqti nǹkan tó yẹ kó máa ṣe lásìkò rẹ̀ kó máa ṣe nǹkan tó bá yẹ kó ṣe kó máa ṣe ẹ̀wò ó mẹ́ta. ẹnìkan tó ń pè ní ruwain òun ní ìtí ń jẹ́ sufi istirsalu nafsi ma allahi ala ma yuriduhu òun ní kó ju ẹ̀mí rẹ̀ kalẹ̀ lérí nǹkan tí ẹ̀mí rẹ̀ bá fẹ́ ṣe kó ntọ́lọ́n bá fẹ́ ṣe kó fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ kó ṣe pé kó máa ṣe ntọ́lọ́n fẹ́ kó ṣe ẹ̀wò ó jẹ́ mẹ́rin ẹlẹ́karùn nínú àwọn tàrífàt òun ni yaqulu li imaamu Sha'rani ẹni yìí tán pè ní Sha'rani orúkọ rẹ̀ ń jẹ́ Sheikh Abdul Wahhab Sha'rani náà ni orúkọ rẹ̀ wọ́n ń ṣàlàyé ipe tí ń jẹ́ sufi lọ́rọ̀ tòun at-tasawwufu ibaratun an ilmin inqadaha fi qulubil awliya ó ní ìmọ̀ kan ní tasawwuf ìmọ̀ inqadaha fi qulubil awliya sínú ọkàn àwọn wòlíì wòlíì sufi máa ń lalẹ̀ wù sínú ọkàn wọn ni. إينما استنارت إينما استنارت أفئدتهم بواسطة العمل بالكتاب والسنة بعتمي ما بتمله لا تركون لو القرآن أتي السنة نمكون وابوسين يميوا نبليتي وانوسي إن جاء صحابي النبي صلى الله عليه وسلم تلو الكتاب أتي السنة توا kí ló dé tí ẹ̀sìn kankan ó máa bọ́ sínú ẹ̀mí wọn sọ á pé ìlú alikitaabu wa wọn kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán ni so ní tí wọ́n sọ ni pé ti ń jẹ́ sufi òun ni màá tó yẹ pé tó bá bọ́ sínú ẹ̀mí wọn yọkàn máa bọ́ bẹ́ẹ̀ pé máa ṣe kíní yìí lọ yóò ṣe máa ṣe lọ náà lẹ́fì máa gbọ́ nínú ẹ̀mí lọ́rọ̀ àwọn sufi mi ò ní ẹ̀mí òun sọ fún kóun máa ṣe báyìí pé yóò ṣe máa bá nǹkan lọ náà ni. ìmáàmù tó sí ẹ̀wọ́ ẹlẹ́kẹ̀ẹ́fà nù ó ní at-tasawwuf ó ní tí ń jẹ́ sufi lọ́dọ̀ tòun wa tasfiyatul qulubi ó ní kọ́ fún ẹ̀mí rẹ mọ́ minal akidari níbi dọ̀tí wasti'mal al-khuluqi al-khalqi ma al-khaliqa wattiba'i rasul fi shari'a ó ní kọ́ máa wùwà tó dáa àwọn èèyàn kò sì máa tẹ̀lé anabi sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ sharia nípa òfin islam kọjọpá anabi lọ́ọ́ máa tẹ̀lé ẹ̀wò ẹ máa gbogbo àwọn tàrífù tí ń kọ́ wa ìbí ṣe ń yàtọ̀ tọ̀tọ̀tọ̀ síra wọn túsí tó sọ báyìí lẹ́ẹ̀kan sí ó ní àtàsọ̀wò ó ní nǹkan tí ń jẹ́ súfì lọ́dọ̀ tòun ṣẹ́ tàrífù ẹlẹ́ẹ̀kejì nu ó ní adamul imlak wal khuruj min riqi sifati wal istighna'i bi khaliqi ó lóun ní pé kọ́mọ́ ló ní kápá nǹkan kan kọ́ wa kù níbi àwọn ìwà tí máa ń ṣọ̀yàn di ẹrú wal-istighna'i bi khaliqil samawat kó wá jẹ́ pé ọlọ́run ọba lọ́mọ mọ̀ pé ẹni tí ó lè rọ̀ ní ọ̀rọ̀ ọba tó yẹ kó ń lọ dá sánà tó nìkan ti ń jẹ́ sufi ní ọ̀dọ̀ tòun nù lára àwọn àfáàgbà sufi wọn pè nìkan ní aṣeéhu aṣebìlí òun sọ báyìí pé ti ń jẹ́ bàdéhù tasawuf ó ní bẹ̀rẹ̀ sufi lọ́dọ̀ tòun ma'rifatullah ó ní kéèyàn ó ní òpin pé yẹn wá ṣe Sufi yányá òun náà ni tawhidullah kéèyàn ṣọlọ́run ọba lọ́kan ṣoṣo ṣe wò ó ti tàrífù bíi ẹlẹ́ẹ̀kẹsán báyìí ẹ wo bí gbogbo wọn ṣe ń yàtọ̀tọ̀ yàtọ̀tọ̀ yàtọ̀tọ̀ síra wọn. tó lára àwọn àfúnni Sufi bákan náà wọn pè nìkan ní pòfẹ́sọ̀ ló ń tọ̀ lára àwọn oníṣúfì tàsíkò yìí náà ni ẹni wọn ń pè ní Abdulrahman Ahmad ọmọ Sudan ni wọn kọ tírà kan tí ń jẹ́ aturku sufiya bi Sudan wọn wá ní atasawuf ó ní nǹkan tó ń gbọ́ yé tí ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń huwa iltiqa majmu'atin minan nas wọn ní káwọn kankan pàdé ara wọn li majmu'atin min alwanil ibada kan ní àwọn oríṣiríṣi ìbáàdà tí wọ́n fẹ́ máa ṣe tashtamilu ala usulid din tí ìbáàdà yọ wà lérí ìpínlẹ̀ ẹ̀sìn wàbẹ̀ádù fúrú ìhì wọ́n tún ní àwọn ẹ̀túntún ẹ̀sìn kan tí wọ́n máa ṣe lè kúrìbì àmì bùnà ìhìm ànáfsì ẹni pé láti inú ẹ̀mí wọn ni wọ́n ti mú wa láti máa fi súnmọ́ wà àjẹbọ̀ ọ̀hún bẹ̀ ṣàkóṣeyàtì wọn wà ní ẹnìkan tó ṣe pé òun ni ó wù wọn kódù wà tán fi solo òun wọn mọ wá kọ́ṣe muhawili na tarọ́sùmù manhajuha wọn mọ wá tẹ̀lé ojú ọ̀nà tí ẹni ń la alẹ̀ fún wọn tí ṣàkóṣeyà yẹn ni pé personality kan tẹ́nìkan tó là kalẹ̀ fún wọn òun wọn wá tẹ̀lé ẹ̀rí òun ní tẹ̀lé ànábì ẹnìkan ni wọ́n máa tẹ̀lé lẹ́yìn náà waqtida'u biha ṣàkóṣeyà yìí náà wọ́n máa tẹ̀lé rada'an bi imamatiha òun wọn ni kọ́ máa já síwájú fáwọn wa imaratuha alayhim òun ni kó sì máa jẹ́ apàṣẹ fáwọn lérí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ó ní nǹkan ń gbọ́ yín gbà tó ń ṣèwádìí pòfẹ́sọ̀ lẹ́nu wọn gbàtó ń ṣèwádìí ṣèwádìí lérí sufi ó ní nǹkan tó ń rí nǹkan tí ń jẹ́ sufi sínú tó ni pé wọ́n mú ẹnìkan wọ́n mọ̀ wá tẹ̀lé ń tọ̀ ẹ̀rí kùtẹ́ bá wúlò dòdò ẹ̀wọ̀n iná ẹ̀wọ̀n gbogbo àwọn tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ àtàwọn tó ń ṣe sufi sufi sufi ẹ̀rí kí wọ́n lẹ́nìkan tó wọ́n mọ̀ dá kọ̀ pé ẹni tẹ́mi ń bá lọ rèé ẹni tẹ́mi ń tẹ̀lé rèé mòrídìí lágbájá lè mi ń ṣe tọ̀ríkọ̀ lágbájá lè mi ń ṣe wọn ní dákọ pé tọ̀ríkọ̀ tànàbì sallallahu alayhi wa sallama iná làwọn ń ṣe. sùlẹ́yìn náà sọ́ọ̀hìbù kìtàbù tasawuf al-islami al-khalis ara àwọn afa àti wọn bẹ lásìkò yìí náà ní afa àwọn náà ní ọkọ ó ní inna ahla tasawufi ó ní àwọn oníṣòfì lọ́dọ̀ tòun umu dhakiruna li hadithil firqati najiya ó láwọn náà náà ń jẹ́ firqatu najiya ẹgbẹ́ tí ó la lọ́dọ̀ ọlọ́run ọba ó ní fa atlaqa alayhim ilmu ahli zuhd gbà ó tún yà ó tún pè wọ́n ní àwọn ará yìí sá thumma ahla tasawuf ní wọ́n bá tún pè wọ́n ní onítasawufu ẹjẹ ẹwẹ yín náà wò nǹkan bíi àwọn tààrífù mẹ́wẹ̀ẹ̀wá náà mo kó kalẹ̀ yìí wọn náà tó ń gbọ́ mi wọn náà máa fẹ̀ mí tọ̀ kó wa máa wá ṣèdèrè àṣà rẹ níbi kọ́ máa wò kọ́ máa tú palẹ̀ kọ́ máa tú palẹ̀ ó rí i pé oríṣiríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà ni ó jáde nínú ọ̀rọ̀ yìí tí ó bá ara wọn mu tí ò ṣèdèdè ara wọn sọjí ká wò bó ni nǹkan tá à ń pè ní ẹ̀sìn kayfa la yaquna lahu tàrífùn jáàmìún mànìún tí ò ní sí tàrífù yẹni pé definition àlàyé pé kí ni jẹ́ báyìí ká ìṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan náà tí nǹkan wọn wàá kójọ lẹ́ẹ̀kan tí ó sì ní sí nǹkan mi tó lè ṣàwọnú rẹ̀ yẹni pé nkálukú ìkàn sọ tiẹ̀ ní tèmi rí sufi sí ni tèmi rí tasawufu sí ni tèmi rí tasawufu sí ni nkálukú ṣe ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ so kí ló wá faru eléyìí òun náà ni pé tá ti ṣàkíyèsí nǹkan tí o ti nípìnlẹ̀ bá ṣe wú ń kálukú ní o ṣe máa sọ tiẹ̀ kódà ẹ jẹ́ ká wo àwọn tàrífù náhẹ́wù tàrífù sọ́rfù tàrífù tajwid káwọn lọ lè wò bá ṣe ń ṣe ẹ rí i pé gbogbo ẹ ọ̀rọ̀ wọn lè máa yàtọ̀ qad takhtalifu al-ibara ibara lè máa yàtọ̀ tọ̀ síra wọn walakin la yakhtalifu al-ma'na ìtumọ̀ wọn yàtọ̀ ìtumọ̀ ní yàtọ̀ ẹ rí i pé gẹ́gẹ́ lọ lè bẹ́ẹ̀ wọ́n lè gbé àwọn oríṣiríṣi ìtumọ̀ àwọn oríṣiríṣi ìgbé ọ̀rọ̀ kalẹ̀ wá àmọ́ ibi tí ọmọ jíwò tí ó sì máa fi rí sọ ọ̀nà kan náà ni ọmọ jẹ́ ẹ̀rí pé tẹ́ bá wo àwọn títí nǹkan tí ń jẹ́ sófin tá à ń sọ̀rọ̀ lélẹ́rí gbogbo ẹ̀yàn yẹn kò sí ọ̀nà tó fi bá ara wọn mu kò sí ọ̀nà tó fi ṣe dédé ara wọn so lè jẹ́ ká mọ̀ pé kíní yìí o kò ní ẹsẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn wa bóyá ni pé àwọn èèyàn ni wọ́n kàn ń rorí ni wọ́n gbé kalẹ̀ wọ́n sì la ojú ọ̀nà náà kalẹ̀ tó tó bá rí báyìí ẹ jẹ́ ká tún lọ léwu nǹkan tó ń pè ní tó bá pè yàn pé súfì ni onísúfì ni àbáwọn ẹni yìí qawmun sufiyya àwọn onísúfì ni wọ́n so kíní nínú èdè lárúbáwá máa ń pè ní nisba ishtiqaqu nisba yẹn ni pé ń bo ni ìsọnilórúkọ yìí gan-an nínú èdè ìjọba mu kọ́rọ̀ yìí bá lè yé dáadáa ẹ máa wò tó bá pèèyàn pé lágbájá ẹni tó mọ mathematics ni ẹni tó mọ ìṣirò ni wọ́n ní mathematician náà ní lágbájá yẹn pé lágbájá o a ò ní mathematics ni yẹn pé a ọmọ mathematics so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá ní lágbájá sòfíìyò yẹn ni pé ẹni tí ń ṣe sùfì ni nínú èdè lárúbáwá ìmọ̀ níbi títí máa ń wá taba ní àwọn afáwa ni pé ń bo ni eléyìí ti wá gangan ẹ̀yin oṣù fi ẹ wá ṣàlàyé ara yín tí wọ́n á mú ọ̀rọ̀ bíi oríṣi márùn náà wọ́n mú wa tẹ́ bá rẹ̀ lé gbogbo àwọn tíra òní sufi ẹ̀ máa bá a níbẹ̀. àwọn kọ́ ni pé wọ́n kọ́ ni à ibi táwọn ti wá ni pé tọrọ yìí ti wá òun ni ahlusufa àwọn ahlusufa yẹn ni pé nasaba ba'd ulama. من أهل المتصوفين اسم الصوفية إلى أهل الصفة أو كان يعني أهل الصفة ني أهل الصفة وهم الفقراء الذين لا مأوى لهم أو لهم تشكون جاء تلك تمون نبي تمون فكانوا يجلسون في ركن في المسجد النبوي الشريف هم وان بني كعب ني مسلسل النبي صلى الله عليه وسلم ني مدينة للي كان من بيبي نما وان بيه wọ́n ní ibẹ̀ ni okọ̀ àwọn ti wá ipa àwọn alùsùfà mẹ́rin ti yọ súfì jáde a wa hadha khata'un min na'iyatillah àmọ́ tá a bá lọ lè wù á rí pé ọ̀rọ̀ yìí kò bá a mu lọ́dọ̀ àwọn elédè lárúbáwá gangan torí pé kí ni tó bá jẹ́ pé àwọn onísúfì gan tó bá tẹ̀ ní pé àwọn àwọn àwọn pé ẹ torí pé àwọn ará tó ń bẹ ní alùsùfà wọn tó ń bẹ ní ààyè tí ń jẹ́ sufa nínú masalasi anabi pé tálíkà ni wọn àwọn náà wà ní ẹ tálíkà làwọn náà àwọn náà fẹ́ káwọn ọmọ ẹgbẹ́ ń gbé tálíkà ni sórí eléyà mọ́kọ̀ bá mu níbi ọ̀rọ̀ èdè. náà wọ́n ní pé kọ́ bá mu nípa títí èdè torí pé kí ni tábàlọ̀ lè wo sufa láti pọ̀ sí dédé bíi sunna sunna. sunna sufa sunna taba ni kalo le yọ nisba sunna jáde ẹ̀rí pé ntí ọjọ́ náà ni pé sunniyo sunniyo ẹgẹ́ bẹ́ẹ̀ náà taba ni sufatu ọyọ kọ́ máa jẹ́ sufiyo kò gbọdọ̀ ní kò bá mu ká ní sufi sufiyo ni ọ jẹ́ so eléyìí ń pé kò bá mu tabaro léwu eléyìí nínú tíra àtàsọ́wọ́fù wàlímàzà tàràkìtò àárín ní page thirty gbólóhùn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ìṣtìkọ́kù nisba sufi agbéǹbo ni sufi ti wá gangan nínú èdè Lárúbáwá àwọn kan tó ní asọ̀fáàwù pèmí má kan gánì bimaana raja ibaaduhum ila anna sufiyata mina sọfaa'i wọn láti bí mímá ló ti wá torí pé kí ni ẹ máa rí àwọn onísúfì ni àwọn máa ń fọ ẹ̀mí má ni àwọn fẹ́ kẹ́mi ọmọ àwọn fẹ́ kọ́kàn kọ́ mọ́ kanga kọ́ mọ́ sìn kankan bẹ́ẹ̀ ẹ rí pété bá rọ léwu eléyìí náà kọ́ bá a mu nípa tabarò léwu ní èdè lárúbáwá torí pé nǹkan tó ń pè tó bá ní sọ̀fáàù kàmàlì súnmọ́tòsí ká ní sànáàù sànáàù ẹ rí pété bá fẹ́ wo nísìbà rẹ̀ ntí ọjà ni pé sànáàù ajẹ́ pé sọ̀fà iyù lọ́yẹ kó náà jẹ́ kò lè jẹ́ sòfì yò tabarò léwu báwọn á rí i pé a ah, yóò náà bá a mu ká tún gba ilé yóò náà dànù. ẹlẹ́kẹta nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní sọ́fùwàtù asọ́fùwàtù yẹn ni pé bimaana anna sofiyata nisbatun kelmatu sọ́fùwà wa hadha ar fi ikhata' òun náà ìsọkúsọ tó ní kọ bá a mu nítorí ẹ̀kọ́ wà gangan ni pé sẹwọtaba ní sọfùwàtún ó ṣe dédé ká ní tharwatun tuntun ẹ̀ka mu wá ni pé sọfàwíyòn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kí nisba rẹ̀ náà ló yẹ kó jẹ́ kò lè jẹ́ sọfìyòn sọfàwíyòn náà ni yọ jẹ́ náà gbólóhùn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀rọ̀ tí àwọn onísúfì sọ gan pé ibẹ̀ ni ọ̀rọ̀ àwọn ti wá bí kama pè yàn ní súfì súfì bí tó ti wá ni pé wọ́n ní asúfàtù nusiba sufiya ila sufatu ila sufati wa huwa rajulun inqata ila khidmati bayti Allah al-haram ismuhu al-Ghawth bin Marra tí wọ́n ní ọkùnrin kan bẹ orúkọ rẹ̀ ń jẹ́ sufatu ẹni pé ẹni tí máa ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ ni Gawth ibn Marra náà lórúkọ rẹ̀ Al-Gawth ibn Marra wọ́n níbẹ̀ ni àwọn ti yọ ọkọ̀ àwọn pé sọ́fùwà sọ́fùwà asúfàtù súfàtù pé bẹ́ẹ̀ ni orúkọ àwọn ti wá àwọn àfáà wa ní pé ẹ̀ẹ́ tábàlọ̀ lè wo eléyìí lódodo àmọ́ ẹni tó ń pè ní súfàtù yìí o lódodo àsìkò jà ìlé náà ló ti ṣẹ̀mí ẹni pé kí anabi sallallahu alaihi wasallam kó tó dé ìsìlámù ìdíngbà wọn so lásìkò yìí so wọn ní pé àmọ́ tá a bá wò nínú ayé alọ́gàwíyà pé a nípa ọ̀rọ̀ èdè ọba mu torí pé kíni tá a bá ní sófàtú ó ṣe dédé ká ní pé kófàtú ẹni pé bí ìlú ti ń jẹ́ kófà tá a bá fẹ́ sọ fún yàn pé ara kófà ni lágbájá ṣẹ̀pin tá a wí náà ni pé kófìyàn òun ṣe dédé ká ní sòfìyàn eléyìí ń bá a mu so àmọ́ àwọn onísúfí wọ́n ta kú wọ́n ní à ah, bó lẹ ṣe lè máa sọ pé ẹni tó ti ṣẹ̀mí lásìkò jà ìní lẹ́mọ̀ wá tì wá sọ́dọ̀ rẹ̀ so àgbà àǹkan yarí lára wọn bẹ́ẹ̀. so náà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àgbólóhùn nípa tí ó ní í ṣe pẹ̀lú nisba sufi wọ́n ní asuf وما لا قوم من الصوفية إلى أنهم منسوبون إلى صوف الغنم منهم عبد القاهر بن عبد الله بن محمد السكري الصديق الشهرودي وقيد هذا رأي ابن خلدون في مقدمته wọ́n ní pé sùúfù pé irun irun aṣọ olówùú àbáwọn tó máa ń wọ ẹ̀wù onírun wọn níbẹ̀ ni lóhun sùúfù ti wá. ẹ̀rí pé tabawo lè wo eléyìí á rí pé òun náà bá a mu nípa ọ̀rọ̀ èdè tabawo lè wo tó bá ní sùúfù nítorí jẹ́ gẹ́gẹ́ bí ká ní súùk ọjà tọ́ba fẹ́ mú nísbà súùkì wáyé ọmọ jẹ́ súùkìyùn yẹn ni pé àárọ̀ ọjà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni súùf aṣọ olówó wọ́n fẹ́ mú nísbà wáyé ọmọ jẹ́ súùfìyùn ẹni tí ń wọ aṣọ olówó sólẹ́ yìí náà òun náà bá a mú nínú èdè Lárúbáwá àmọ́ kò tún tẹ àwọn oníṣúfì lọ́rùn torí àwọn kan sọ ní wọn pé àá kò sí ní tó wá pẹ̀lú ọ̀rọ̀ aṣọ wíwọ̀ nínú wọn kódà káfílẹ̀ máa وهناك طائفة من المتصوفين أنكروا هذا الرأي ورفضوه فقالوا إن التصوف لا يهتم باللباس الصوف إنما يعتني بتصفية النفس وتربيتها كأبي الحسن بن بشار حين مر عليه محمد بن, آه بن بن أخي المعروف الكرخي وعليه جبة صوف فقال له أبو الحسن يا أبا محمد صوفت قلبك أو جسمك صوف قلبك والبس القوح القوحة بمعنى الثياب البيد لا àwọn tí wọ́n ta ko pé hmm, ẹ má لو pé aṣọ aṣọ olówó ẹnìkan tó pè ní Abil Hassan bin Bashar wọn jọ kan ọkọjá lẹ́gbẹ̀ẹ́ Ma'ruf al-Karahi wọn sọ fún Ma'ruf al-Karahi òun sì wọ aṣọ olówù sára aṣọ bí aṣọ onírun náà ló gbé sára wọn sọ fún pé ah ya aba Muhammad wa aba Muhammad sawwafta qalbaka aw jismaka sẹ́mi ni ọ̀fẹ́ máa fi ṣe súfì ni àbí ara ẹni sáṣọ olówù lọ́mọ wọ̀ ni àbí ẹ̀mí rẹ̀ lọ́fẹ́ kọ́ mọ́ wọn ni sọgbẹf kọlbàkà ẹmí rẹ ni kọlọ lè fọ ọmọ kojú kọ máa ṣe sufi wọlbàṣẹ kóòha alẹ kóòha kọ wa máa wọrú àwọn aṣọ oríṣiríṣi tó bá wù ọ náà ni kò sí tó lè wọ tó irú eléyìí láfi mọ̀ pé àtakò ń bẹ lílì ká ní pé ọ̀rọ̀ aṣọ gan ni nǹkan tí ń jẹ́ sufi ń bá a lọ solérí ọ̀rọ̀ yìí náà náà ni ẹnìkan tó ń pè ní abulfatihi albusti ó níbi ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní tanaza'na sufi sufi wàhtalafu fi ìwà zannu mushtaqan mina sufi. wọ́n láwọn èèyàn máa ń ṣe wọ́n ń ṣe ìyapa ẹnu wọ́n ń fa láàrin ara wọn fi sufi yìí ipe ta la ń pè ní sufi gẹ́nbo ni sufi tiwa wàhtalafu ọ̀rọ̀ wọn ò yíra wọn fi ìnípa ọ̀rọ̀ yìí wà zannu mina sufi. àwọn èèyàn wá rò pọ̀ wá láti bí ẹ̀ òwú ni wọ́n ní walastu amnahu hadhal ilmi ghayra fata ó lé mi ò lè pe ẹnìkan kan ní orúkọ yìí o yẹn ni pé kí n pè é ní sufiyun àfẹnu tó ṣe pé sọ́ọ̀fà wà sufiya hatta summiya sufu ẹni tó bá má tó má kanga ru ẹ̀ bẹ́ẹ̀ tán padà wọn tó wá di ní sufi ó lẹ́nu tó ń lè pè ní sufi tó ń pé wọn fara ọ̀rọ̀ aṣọ tó túmọ̀ sí pé ìyín tó nípa aṣọ náà ni kò bára wọn mu sórí ẹni tó ń bẹ níbi ọ̀rọ̀ ẹ̀ Uthman bin Fudayl tabalẹ̀ wò nínú tíra tó ń pè ní khamsuna farido náà ni tíra yìí wà o ó ní laysa tasawwufu lubsu sufi wal khalaqi ó ní kèé sèǹtì ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń wò ó ní kọ́ máa wọṣọ asolówù kọ́ máa wọṣọ àwọn sufi kí ó ní bal tasawwuf ó ní ti ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń husnu sumti wal khuluq ó ní kọ́ máa wà dáadáa ẹ̀wọ̀n oní tó ń rí sufi lọ́tọ̀ lóhùn nù wọn ni walbas mina lubsi man takhtaru anta wakum juli azolami wa ajiri damuwa bilgashaki ó ní ma wọsọ tó bá wù ọ tá a máa dìde lórúkọ ọmọ yẹn náà fìlà tó ń máa tó ń nù mi ta fẹ́ lọ gan ni pé ẹnu wọn ò kò dédé pé ń bo ni ẹpin tí ń jẹ́ sùfí sùfí sùfí pé mi ta ti yọ ni pé sùfí ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ mi ta ti yọ ni ẹnu wọn ò kò wọn ò bára wọn mu èdè wọn ò yéra wọn níbẹ̀ wọn jọ takora wọn kọ́dẹ̀ máa wò wọ́n ń bẹ lára wọn ẹni tó ṣe pé padà takò pé ọ̀hún ẹ fi tí bóńbó ló ti wá ẹ má dà kọ́ tó ti wá má. onú ìta wa léwu tíra kan pè ní at-tasawwuful islami al-khalis ní sọfà fifty one ẹni pé sọfà hidawa khamsin taba léwu a rí níbẹ̀. ó ní ahlu tasawwuf ó ní àwọn tí ń jẹ́ onísùfín tòun bá a tí ọmọ bí ó ṣe yọ pé ń bo ni sufi ti wá gan ó ní àwọn tí ń ṣe sufi nisbatan ila lubsi suf ó láwọn tí máa ń wọṣọ òwú ni aw nisbatan ila sọfà àbí ká láwọn tí wọ́n má kanga tẹ̀mí wọ́n má ó ní wàdálíkà ntọ́fà ni pé lè sọfà inufusihim ẹ̀mí wọ́n má ó ní wàkọ́dùnà sàbúwà lè ahli sufa àwọn kan tó ní hmm, ahli sufa tó ní náà ni wọ́n bá lọ wọ́n ní wà wọ́n lọ àṣọ òhìn dáná ó ní alùsùfù àwọn olóṣèlú náà lòún faramọ́ntò òun ó ní lẹ́ anna hadhi in-nisbata ó ní torí ká pèèyàn ní sufi tajma'u bayna suf wa safa wa suffa ó ní ó lè máa yẹ lè máa jẹni tí ń wọ sòwú yẹ lè máa jẹni mímá yẹ lè máa jẹni tí ń sọ pé ara sufa lòun lẹ́ anna min sufa wọ́n ní wàbí sarfi an anil kìyàsí anahawi oníkàmọ́ wo kìyàsí pé bó ló ṣe rí nínú èdè lárúbáwá gan ẹgbójú kó mẹ́ ẹ má wo ma gbà tó dààmú tí ọmọ bí o ṣe ṣe ṣe wò báwọn ntí o bá ti nípìnlẹ̀ bí ṣe máa ń rí nù ẹ ò lérí èdè lásán pé bolo ti wá kò níbi tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè fi rí rẹ̀ sọ nínú èdè lárúbáwá ibi táyà sọ lérí rẹ̀ fi sọ àwọn sùn ní kọ̀tí àwọn lọ́rùn tó léyìn ní bí ọ̀rọ̀ nǹkan tí o bá ti nípìnlẹ̀ tòṣùpá àwọn kanáà kàfìlà ká ìgbé kalẹ̀ bí ṣe máa rí nínú ẹ̀sìn nù. sọ́jí kátó lọ lè wo bí báwo wà ní nǹkan tí ń jẹ́ tasawuf yẹnni pé sufi bó ṣe bẹ̀rẹ̀ ìgbà wo ló dé nínú Islam. wọ́n ní tábàlù lè wo ọ̀rọ̀ nushatu tasawuf nínú tíra àtasawufu walimadha taraktuhu a rí ní page fourteen thirty four náà ní nushatu tasawuf náà ní ọwà tábàlọ̀ lè wò ọ̀rọ̀ sufi ṣíṣe àbọ̀rọ̀ tasawuf ó dà gẹ́gẹ́ bí kashani amri tashayyu'i bí ọ̀rọ̀ ṣíà náà lòun náà ṣe rí torí pé kí ni inna shi'ata yad'una annahu nasha fi asr rasulillah sallallahu alayhi wa sallam àwọn sufi àwọn oníṣíà wọn ni a. Ah, ipe ṣíà ṣíṣe wọn ni àtàyè ànábì ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní àwọn oníṣúfì náà làwọn náà máa ń sọ pé ṣúfì o àtàyè ànábì ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbólóhùn yìí kò ṣẹlẹ̀ rí ànábì ọ̀gbọ́ rí àwọn sàábì ọ̀gbọ́ rí àwọn tábì wọn ọ̀gbọ́ rí kódà àwọn tábì tábì rìn wọn ọ̀gbọ́n ti ń jẹ́ kẹ́tí ń jẹ́ ṣúfì rí. àwọn kan ní pé ń pé ń ti ń jẹ́ ṣúfì ni pé anabi sallallahu alaihi wasallam ṣe bí ó pè wá sí káráyé sá azuhud ìkínbẹ ni sufi ti bẹ̀rẹ̀ àmọ́ gbogbo eléyìí náà kìí ṣe pé ìráyéṣá tí anabi sallallahu alaihi wasallam tó pè wá sí òun ni irú ìráyéṣá tí àwọn sufi tí wọ́n ń ṣe ọ̀rọ̀ padà débi irú eléyìí tá a nípa rẹ̀ ní yékéyéké torí pé kí n ta wà léwu nu ayé al-Qur'an ó ṣọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi nípa ìráyé ṣá pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ọ̀ràn jùmáyé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wọ ayé mọ́yà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa retí alkiyama àmẹ́lẹ́ kò túmọ̀ sí pé n ti ń jẹ́ súfì ní eléyìí torí pé kíni anabi sallallahu alayhi wa sallam ó gbé ayé ó sì ráyé ṣá ó sì ṣáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ àgbọ́ pé ó ṣe nǹkan tí àwọn onísúfì tó ń pè ní súfì lọ́dọ̀ títí wọn so sufi yìí nǹkan tó bẹ̀rẹ̀ ni lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tó ṣe pé àwọn àfáàsì fẹnu kò lérí rẹ̀ wọ́n ní illa tasawufa lam takun lam yakun mashuhuran fi alqurun athalatha kò gbajúmọ̀ ní ayé anabi àtàwọn sọ̀hábà àtàwọn tábì àtàwọn tábì tabi'in àwọn ìjọ mẹ́tẹ̀ẹ̀ta wọn mọ́ wa innama ishta'ara takallamu bihi ba'da dhalik ìgbà tó bẹ̀rẹ̀ ní pé lẹ́yìn ọdún náà ló tó bẹ̀rẹ̀ kò sí kò sẹ́ni tó ń gbọ́rú ẹ̀ rí kọ́dà àwọn tó sọ pé wa awwalu man bana duwayra sufiya ba'du ashabi ibn zayd wa abdul wahid min ashabi al-hasan yẹni pé inú àwọn ọmọ kéwu hasan basori wọn làwọn tí yẹni pé tó jẹ́ tàbí tàbíyìn inú àwọn àwọn ni àwọn tí wọ́n kọ́lọ̀ lè dá ibì kan lẹ̀ tí wọ́n lọ lè kóra wọn jọ tí wọ́n ní àwọn máa da àyè táwọn máa gbè ní àyè àwọn oníṣúfì lélẹ́yìí sómi pé kíní yìí lẹ́yìn gbàtà nàbí lọ tán táwọn sábì lọ tán táwọn tábì lọ tán táwọn tábì tàbí lọ tán nínú wọn darú eléyìí lẹ so a jẹ pé kìí ṣe nǹkan tí ó wà láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Islam ó yẹ ni pé ntí ó dènì lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam àtàwọn sábì rẹ̀ tí wọ́n ti lọ. wa min una yabudu anna tasawufa laysa lahu aslun fil Islam kò ní pẹ̀lẹ́ nínú ẹ̀sìn yìí nǹkan tá à ń pè ní sufi. بل ابتدع عملا وعلما بعد القرون المفضلة lẹ́yìn ìgbà tí anabi ti lọ tán táwọn sábì ti lọ tán iná ni wọ́n dá a lẹ̀ wọ́n mọ̀ ìyá mi wọ́n yẹ kúnnù amúrò hayyinan tó a pé àkùbámọ̀ ti rọrùn o idha kana maqsuran ala al-ismi faqat tó bá jẹ́ pé orúkọ lásán ni wọ́n kà sọ ni wọ́n dá kalẹ̀ tí èsì ké bọ́yá àwọn kankan míì watakunu madmunatuhu al-ilmiyatu wal-amaliyatu munasibatan wa muwafiqatan bil-kitabi wa sunna. tó wá ṣe kí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ yọmọ wa máa bá al-Qur'an àti hadith anabi sallallahu alayhi wa sallam tí ọmọ bá a mú. irú eléyìí kò ní sí wàhálà akàmọ̀ àwọn ah, kẹta kìnnì kan lẹ̀ tán ń pè lóko ọ̀kan ni. so àmọ́ gbogbo nǹkan ṣe ń bẹ́ẹ̀ sọ àmọ́ ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ bóyá ni pé bí orúkọ yìí ṣe jẹ́ ọkọ táwọn sàbí ò gbọ́ rí táwọn ànábì ò gbọ́ rí táwọn tábì ò gbọ́ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ níta ànábì ò mọ̀ rí tí ó pè lẹ́sìn táwọn sàbí ò pè lẹ́sìn tí wọ́n mọ̀ lẹ́sìn látọ̀dọ̀ ànábì táwọn tábì tí wọ́n mọ̀ lẹ́sìn táwọn tábì tàbí ò mọ̀ náà ni wọ́n gbé lọ́wọ́ ni wọ́n sì pè ní ẹ̀sìn Islam kọ̀bárí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí alòlè máa wo àwọn ọ̀nà oríṣiríṣi tá a fi máa mọ̀ pé àwọn kìíní yìí o lódodo ntí anabi sallallahu alaihi wasallam tí ó gbé wá nínú ẹ̀sìn náà ni àwọn ń pè ní ẹ̀sìn ẹ ká máa wò àkọ́kọ́ nínú Islam gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ yé kí wọ́n pe kínní kan ní masọ́ọ̀dìrú tàlákì yẹn ni pé ibi tí èèyàn ti máa ń gba ẹ̀sìn ẹni tó bá fẹ́ sẹ́sìn pé ń bo ní ntó ń pè lẹ́sìn yìí níbo ló ti wá. ẹ rí i pé nínú Islam tí anabi sallallahu alayhi wa sallam tó mú wá fún wa o nǹkan méjì náà ni masdaru talaki indana masdarani a ní ìpìlẹ̀ méjì natalaqa dinana minhuma tó ṣe pé bẹ́ẹ̀ láti máa ń mú ẹ̀sìn wa ní mùsùlùmí àmọ́ àwọn Sufi kí ni nǹkan méjèèjì náà wọn náà ni alikitaabu wa sunna kìtàbù ẹni pé alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam náà ni anabi sallallahu alayhi wa sallam ló sọ fún wa látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run sọ pé tábàlẹ́wò ní sura ali imran aya thirty two ọlọ́run ọba ní kul ati'u allaha wa rasul fa in tawallaw fa inna allaha la yuhibbul kafirin sọ fún wa pé ẹ tẹ̀lé tọ́lọ́run ọba níbi ẹ̀sìn wa rasula ẹ tẹ̀lé ti òjíṣẹ́ nípa ẹ̀sìn fa in tawallaw àmọ́ tẹ bá wá gbẹ̀yìn padà tẹni ẹni tẹ̀lé tà nábì tẹni tẹ̀lé tọ́ lọ́hùn níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó pé tẹni ẹlẹ́ni lẹ́ẹ̀mọ́ lọ lè tẹ̀lé. tí a máa tẹ̀lé kò ní jẹ́ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní fa inna Allaha la yuhibbul kafirin. ọlọ́run bá ní omi náà nínú suratu nisa haya seventy nine ọlọ́run bá ní man yuti'ir rasula faqad ata'a Allah wa man tawalla fama arsalnaka alayhim hafiza ọlọ́run ní ẹni tó bá tẹ̀lé tó jíṣẹ́ yìí kójú kó dáhùn lójú pé faqad ata Allah òun ti tẹ̀lé tọ́lọ́wọ́n ọba nù. àmọ́ wa man tawalla ntúbà ló lé wá pẹ́yìn dà tó ní mi ní gbọ́ tànàbí ìní gbọ́ títọ́ lọ́hùn títà àwọn kan lèmi ọmọ gbọ́ tànàbí ò ní dì fama arsalnaka alayhim hafidha wà nàbí àwọn ọsùn wọn bí kọ́mọ sọ́hùn o fi wọ́n lẹ̀ wọ́n wàá pàdé mi ọlọ́wọ́n òun ni pé ẹ tún wọnú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa káfílẹ̀ mọ̀ pé nǹkan méjì tí anabi sallallahu alaihi wasallam tó pè wá sí ni pínpẹ láti gbọ́dọ̀ máa mú ẹsìn wá ọlọ́run bá anabi sallallahu alaihi wasallam níbi hadith anas bin malik radiyallahu anhu qala qala rasulillah sallallahu alaihi wasallam taraktu fikum amrayni lan tadillu ma tamassaktu bihima kitabullahi wa sunnatu rasulihi. anabi ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín lan ma tamassaktu bihima ẹ̀ ní sọnù lókun ìgbà tẹ́ bá ti dì mọ́ nǹkan méjèèjì nípa ọ̀rọ̀ ẹ̀sìn yín kí ni nǹkan náà kitabullah alukur'an wa sunnatu rasulihi sallallahu alaihi wa sallam àti sunna ìmí anabi sallallahu alaihi wa sallam eléyìí ni ìpìlẹ̀ méjì tó fẹsẹ̀ rinlẹ̀ tí gbogbo tó bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa lò àmọ́ àwọn oníṣúfi dé lónìí wọ́n ní hmm, àwọn onídìí méjèèjì máa ń ta àwọn o bóyá ni pé àwọn nídìí nǹkan yọ̀ọ̀kan kí ni nǹkan òun náà òun náà ni al-aatifa wal wujdan òun ni pé nǹkan tí ó bá wá láti inú ẹ̀mí wọn tí ó wá láti inú ẹ̀mí tán rí pé tọ́ inú ọba àwọn ṣe rí ni àbí al-kashf ha tí wọ́n ṣe sí ìhàn mi rèé pé kí n máa ṣe ìfẹ́ mọ́bi tó ti wá náà lẹ́fi máa gbọ́ nínú ẹ̀sìn àwọn oníṣúfì wọ́n lè ní wọ́n fi nǹkan báyìí hàn mí lójú oorun ó dẹ̀sìn náà nù ó lè ní òun jòkó báyìí lòun kàn rí kíní kan náà gbé dé fìtètè báyìí fún ọdẹ ẹsẹ̀ náà nù so eléyìí ni pé àwọn àwọn kódà wọn pàtàkì alikashu warru'ya alimanamiya kan sigaga kan fún àbí kórí kósùn kórí nǹkan lójú oorun wọn pàtàkì rẹ̀ ju alikoro'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam rọ torí pé kíni wọn rí i pé a ti ń jẹ sufi lọ́dọ̀ táwọn gẹ́gẹ́ nu so òun náà ni tẹ́ bá wo ọ̀rọ̀ yìí òun ló ṣe dédé ọ̀rọ̀ tí Abdulwahab Sha'arani tó sọ nínú tàrífù tiẹ̀ tó fi ní pé ìtí ń jẹ́ tasawufu ilmun inqadaha fi qulubil awliya ọ̀rọ̀ kan ni tí ìmà kan ìmà ńlá sínú ọkàn òun Sufi ni ẹ̀wò sínú àwọn àwọn wòlíì Sufi ní ma ńlá lẹ́wù sí kì í ṣe kí bọ́yá yọ wà látọ̀dọ̀ ọlọ́run ọba yọ kàn lálẹ́ hù sínú ẹ̀mí wọn sotẹ́bà lè wu ọ̀rọ̀ yìí àwa rí i pé ọ̀tà kun ti anabi sallallahu alayhi wa sallam tó mú wa àmọ́ tẹ́bà lè wo àwọn ahlu sunna wal jamaa àwọn pàtàkì ọ̀rọ̀ yìí wọ́n pàtàkì rẹ̀ gan-an ẹni pé alikitaabu àti sunna náà làwọn pàtàkì àmọ́ méjèèjì tá a sọ yìí àwọn sufi wọn pàtàkì rẹ̀ o wọ́n bá kàn pariwo yìí pé ìmọ̀ àwọn yìí wúdà á ala alikitaabi wa sunna irọ́ ni ìkẹta tó kún kí ni kẹta ń arru'ya almanamiya walkashf walilham tòun náà tó kún àwọn kan mẹ́ta mi tán tún nínú wọ́n rí wọ́n ní ru'ya almanamiya pé mo sùn lójú oorun ẹlẹ́ẹ̀kejì alkashf pé wọ́n sì nǹkan báyìí hàn mí wọ́n sì gàgà hàn mí so lẹ́yìn náà ẹlẹ́kẹta alilham ó sọ mi kí n máa ṣẹ̀sìn bẹ́ẹ̀ yóò sì máa bá a nìṣó nǹkan mẹ́ta táwọn pàtàkì nù so léyìí náà ni tábàlú ewu nu tíra tí sheikh adam abdullah tí wọ́n ṣe dawru at-tasawwuf wa sufiya wọ́n sọ bẹ́ẹ̀ pé nínú tíra wọn ipe ní ti ń jẹ́ sufi ó ní ilmun wa amalun wa atifatun wa wujidanun wa aqidatun wa imanun ó ní ti ń jẹ́ at-tasawwuf wa amalun iṣẹ́ ni wa atifatun ẹ̀hẹ́n ìgbénu yẹni pé ọ̀rọ̀ tí ó kàn nǹkan kan tí ó kàn wá láti inú láti inú rẹ fàwùjìdán nǹkan tí ó kàn wá látẹ̀mí rẹ tí ò ní wá láti inú alukur'an àti láti inú hadith anabi sallallahu alaihi sallam láti fi ṣẹ̀rí táfi mọ̀ pé etí ń jẹ́ tasawufu tí ń jẹ́ sufi gangan iná ni eléyìí tó ń lò fà láfi máa rí ní oríṣiríṣiríṣiríṣi tẹnipẹ́ lómi òun á fi àsàlátù kan ránṣẹ́ sí òun ta ló fi ránṣẹ́ sí ẹ̀ ní rúntọ̀hún a wọn á sọ kíní kankan látòkè fún òun ta ló sọ kalẹ̀ ẹ̀ nírí yóò sì sọ fáwọn yẹn pé ó dẹ̀sìn àyẹn náà sì gbà pé ó ti di ẹ̀sìn ilé ìtaba lọ lè wò ó takò lànà tí anabi sallallahu alaihi wasallam tó mú wa torí pé kíni ọlọ́wọ́n ọba kọ̀dá kọ ìlẹ̀hámù fún wa nínú ẹ̀sìn anabi ọ̀dá kọ pé ìlẹ̀hámù ni ọmọ ẹ̀jẹ̀sìn fún wa èkó sọ pé yìí tó bá gbé wa nínú ọmọ ẹ̀jẹ̀sìn fún wa kọ́dà àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam wọn ò fi lẹ́yàmú sẹ̀sìn wọn ò fi ìgbénu ara wọn káfi sẹ̀sìn torí pé kíni ẹ̀sìn ti pé níjọ́ tá anabi sallallahu alayhi wa sallam tó ti jáde láyé náà ni ẹ̀sìn ti pé ọlọ́run jẹ́ kó yé anabi sallallahu alayhi wa sallam ikú al-yawma akmaltu lakum dinakum wa atmamtu kò sẹ́ni kankan tó lè fi kún mọ́ kọ́dà wa atmamtu alaykum ni'mati mo tún ti ṣe parí ìdára mi lẹ́yìn lérí wa raditu lakumul islam dinan mo wá yọ́nú sí islam fún yín. ẹ jí ká mo wá wò ó nínú àwọn nǹkan sufi àwọn ní stawi tí wọ́n fi ń ṣe ẹ̀rí fúnrú ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ní àá ipe ṣebí ń bẹ nínú àwọn sàábì kan tó jẹ́ pé wọ́n sùn ní wọ́n alálàárí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ irun pípé nìsín sẹ́mọ̀kú ńgbà tí wọ́n sún Abu Mahdura náà àwọn sọ̀hábà radiyallahu anhu òun lóun sùn pípé òun wá rí lójú òun bí a ṣe máa pè irun tí wọ́n lò lè sọ fún anabi sallallahu alayhi wa sallam ikú sì di òfin ọlọ́run ọba àwọn fi eléyìí ṣẹ̀ rí pé a Abu Mahdura tó sùn kọ́ so àwọn sọ fún wọn pé a kò ṣẹ́rí eléyìí torí pé kíni Abu Mahdura ńgbà tó di pé ọlá làá tán ata ila nabi sallallahu alayhi wa sallam wa akhbarahu ọlọ́dọ̀ anabi ni ọwọ́ sọ̀fà anabi pé ntí mo rí rè fa akọ́rọ̀ rasul anabi wa ni a bó ṣe rí ń ọ̀dà bẹ́ẹ̀ tọ́jú ká wá bí àwọn oníṣúfí tí wọ́n ń fi ilham tí wọ́n ń fi kashfu tí wọ́n ń fi ẹ̀yìn atifa tí wọ́n ń fi wujudan pé ìgbénu àbí wọ́n sọ sí mi lẹ́mìí àbí mo rí lójú fètèfètè kí n bolẹ̀ ti rí talẹ́ni tí ń fọwọ́ sí ti yín ẹ̀rí pa anabi sallallahu alaihi wasallam òun ló fọwọ́ sí ti Abu Mahdhura yìí tó bá rí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ níbi eléyìí o torí pé kí ni nínú àánú ma pé nǹkan tí ń jẹ́ hadith anabi sallallahu alaihi wasallam nǹkan tá anabi tán bá ṣe lójú anabi abẹ́ni kan sọ lójú anabi pé òun rí nǹkan báyìí tá anabi wá sọ pé ọ̀dà bẹ́ẹ̀ ó ti di ara ẹ̀sìn fún wa òun náà ń pè ní al-hadith at-taqriri ẹni pé kàn fi nǹkan rinlẹ̀ kánábì òfin rinlẹ̀ náà ní ń jẹ́ bẹ́ẹ̀ sùúrù tàbí màdúrà àwọn anábì ni ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe kí bóyá wọ́n kàn wo àbú màdúrà tó sì sọ di ẹ̀sìn. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìyapa nǹkan tí àwọn oníṣúfì ń ṣe tó takun tí anabi sallallahu alayhi wa sallam tó mú wá bá wa tòun náà ni albay'a ntọ́pẹ̀ níbẹ̀ yà ni gbígbà ọwọ́ gbígbà ọwọ́ al-bay'atu inda sufiya aṣàlàyé eléyìí náà sínú tíra at-tasawwufu wal-maza taraktu'u tábàrọ̀ léwu page forty eight àrí nǹkan tí ń jẹ́ al-bay'a ọ̀rọ̀ nípa rẹ̀ níbẹ̀ káfílẹ̀ mọ̀ pé àwọn onísúfì wọn máa ń ṣe bẹ́yà yìí lóòótọ́ lára wọn wọn pè nìkan ní abul hasan an-nadawi ó ní ana awùlá isufiya. كانوا يبايعون الناس على التوحيد والإخلاص واتباع السنة والتوبة عن المعاصي wọ́n ní àwọn oníṣúfì yìí kánú yorùbá yẹ ríúnà náà sà wọ́n máa ń ṣe bíyà fáwọn èèyàn ẹnìkan máa lọ lè gba ọwọ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n fáwọn èèyàn ládéhùn yọwọ́ àdéhùn lélẹ́yìí ìkàjọ fúnra lọ́wọ́ àdéhùn alátàwọ̀hìd lè pa àwọn ọmọ ìgbìyànjú àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal ikhlas àwọn máa ṣẹ̀sìn torí ọlọ́run wàtíbá ìsúnà àwọn máa tẹ̀lé súnà nábì wàtọ́wọ́bà alẹ́ máa ṣe àwọn sì fẹ́ jáwọ́ bí ẹ̀ṣẹ̀. àá ẹ wá wò ó tó bá jẹ́ pé àdéhùn lásán bá ní àbá lọ́rọ̀ ọ̀run kọ́dà gan àdéhùn lásán gan àbí ọ pé níbo lẹ̀ kílẹ̀ rí rẹ̀ kílẹ̀ rí tó ní fún àdéhùn kọ́mọ kọmọlọ sàdéhùn gbàgbọ́ pẹ̀lú èèyàn kọmọlọ sàdéhùn tútúbá pẹ̀lú èèyàn ẹ̀rí pété bá wo ìṣesí yìí jìí tó takò ìṣesí Ànábì sallallahu alaihi wasallam mú wa kalẹ̀ ní torí àárínú àwọn sàábì kan tí wọn lọ lè ń bára wọn pé mo sàdéhùn ìjáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ fún ọ mo sàdéhùn súnà fún ọ mo tàwíìdì fún ọ kí wọn ní ọyẹ jájọ gbọ́wọ́ lédi rẹ̀ so Ànábì sallallahu alaihi nìkan ni Ọlọ́run bá gbé kalẹ̀ ipe ẹ̀yin èèyàn o ẹ máa lọ lè bá nàbì sàdéhùn yá ṣé àwa ní ẹ̀yìn àwọn sufi àwọn àfáà yín nìsín ẹ wá sọ wọn di ànábì sallallahu alaihi wasallam kọ́hún tó léyìí kò rí bẹ́ẹ̀ o torí pé kí ni àwọn ẹ̀rí tí wọ́n wá ń lò fún ọwọ́ gbígbà òun náà ni wọ́n máa ń lọ lè ń wọnú àyà alukur'an wọ́n máa lọ lè fi àwọn àyà alukur'an kan ṣẹ̀rí bí a ń ta agbára lérè wọ́n ní ọlọ́run bá ní pé a'udhu billahi minash shaitani rajim innal ladhina yubayi'unaka innama yubayi'una Allaha yadullahi fawqa aydihim faman nakatha fa innama yankuthu ala nafsihi waman awfa bima a'ada alayhi Allaha fasayutihi ajran 'azima. wọ́n ní dájúdájú ọlọ́run sọ pé àwọn tí wọ́n ń fún tán ṣe bẹ́ẹ̀ yà ní pé tán gbá àdéhùn pẹ̀lú rẹ̀ ànábì dájúdájú ọwọ́ ọlọ́run ọba níbẹ̀ ní òkè wọn ẹni tó bá lọ lè já tó tú àdéhùn yí palẹ̀ ń tọ̀hún ọmọ ọmọ ọmọ ó ṣe fi rí ara rẹ̀ ní o àbẹ́ni tó bá ṣe àdéhùn yí pé ń tọ̀hún yóò rí ládàá tó pé látọ̀dọ̀ ọlọ́run ọba àyà yìí ń bẹ nínú suratul fatihi àyà ẹlẹ́kẹ̀wàá òun náà máa fi ń ṣẹ̀rí kọ́ wá sí àrídájú kò kò sí tó tó tó ṣe ní ẹ̀ méjì bóyá nípa pé àyà yìí ibi tí kì í ṣe àyè rẹ̀ òun ni wọ́n ń lò sí ibi tí ò ṣe sí òun ni wọ́n ń lò sí torí pé kí ni n tó fa àyà yìí òun ni pé ńgbà tán fẹ́ lọ sí ogun Bayatul Aqaba náà lànàbí sọ fún wọn pé a ah, ẹ wá bá mi ṣe bẹ́yà ẹ wá fọwọ́ lé ọwọ́ mi kájọ gbé àdéhùn ipe a ah, ẹ bá mi ṣẹ̀sìn yìí ẹ bá mi jagun yìí kí ló wá dé tó wá di pé ẹ wà ní pé ẹni tí ẹ rí ojú ogun lẹ́mọ̀ wá lò fún ẹni tó fẹ́ gbọ́wọ́ sáwí ṣé tó fẹ́ gbọ́wọ́ sáwí fẹ́ jagun ni a lè fi ogun wé sáwí ṣíṣe a lè fi ogun wé tọ̀ríkà ṣíṣe torí gbogbo àwọn ìdájọ́ tí ń bẹ lára ogun ó yàtọ̀ gédégédé ìdájọ́ ogun ó ní di ìdìkàn ìní akin ó nídìí rẹ̀ so léyìí ni anabi sallallahu alayhi wa sallam náà ló fà ló fi bá wọn ṣàdéhùn pé ẹ dúró dédé kẹ mú ẹ̀mí yín kalẹ̀ tó ẹ wá fi ń wé àzikiri ṣíṣe eléyìí kò jọra wọn. ṣé ẹ̀yin onísúfí ẹ fẹ́ máa fira yín wí anabi sallallahu alayhi ni ṣé ẹ mọ̀ pé ìsá anabi ṣe yìí gan-an kì í ṣe àṣẹ látọ̀dọ̀ ara rẹ̀ bóyá ni pé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha wáyí wo ló sọ fún ẹ̀yin bí kẹ́yìn máa ṣe tẹ̀yìn ṣe yìí ẹ̀yin oníṣúfì tẹ̀fí fún àwọn èèyàn ní ọwọ́ tó bá ti wá jẹ́ pé ọwọ́ lásán bá ní kò bá má dùn bóyá ni pé ha àwọn nǹkan míì tó ń sopọ̀ mọ́ ọ tó léwu tó lágbára nídìí ẹ̀sìn ara rẹ̀ ni pé kí ẹni tó bá ń ṣe súfì tí ń ṣe sáwí kó gbà pé tóun ọba gba ọwọ́ òun ò ní ládàá gbogbo ohun tí bá ń ṣe eléyìí ń bẹnu àkídà táwọn súfì ni ewu alákọ̀ọ́kọ́ ni bí gbogbo la ilaha illallah rẹ̀ astaghfirullah rẹ̀ tó bá ṣe tó bá gbọ́wọ́ òun yíyan gan sẹ́yìn gbà ni. so lẹ́yìn náà lára àwọn àdìsọ́kàn àwọn oníṣúfì bákan náà òun ni pé àà ìwọ tí o ò bá gba ọwọ́ ètí ìjẹ́mù rí digidi lẹ́yìn náà tó bá gba ọwọ́ ìtàn ó tún wá ní àwọn nǹkan tó tún wá rọ̀ mọ́ òun ni pé òun ni tó bá ti gbọ́wọ́ ìtàn kun inda sheikhika kàlmẹ́yìtì ẹ̀ńdàgà sílẹ̀ yìí. dàgẹ́gẹ́ bí òkú lọ́dọ̀ ṣéwù rẹ̀ ti ń fọ̀ ti ń lọ́dọ̀ ṣéwù rẹ̀ lọ́dọ̀ ẹni tí ti ń ṣe tẹ́rìbíyà fún ọ. kó dàgẹ́gẹ́ bí òkú lọ́dọ̀ rẹ̀ bí òkú lọ́dọ̀ ẹni tí bá ń wẹ òkú tó yẹ pé òkú ò ní rí bi yí síbi kankan bí tẹ́ni tí máa ń yí bá yí sí kí ni túmọ̀ eléyìí ó ní pé ìsọnidẹrú ìsọmùrídìí tọ́jẹ́ àlàgà ọ̀gá tọ́jẹ́ láti sọ di ẹrú lẹ́fì máa rí wọn gbogbo gbèsè ayé wọn wọn là ń gbé fáwọn séwò àwọn ẹlòmíì kò tí ì rí mọ́tò lóyún ló ń gbé ń gbé mọ́tò fún fún fún séwò wọn ẹlòmíì kò rí kẹ̀kẹ́ gbóyún ló ń gbé masínì fún séwò àwọn gbé òun kọ́ létí séwò ń lò òun ò sì rí létí ń gbé aṣọ tí òrí wọ̀ ní ọmọlọ́dẹ gbé fún séwò rẹ̀ kí leléyìí ètí ń jẹ́ ìmúnilẹ́rúnù ìsọ̀rọ̀ di ọ̀ọ́dẹ ìsọ̀rọ̀ dẹni tó máa lò tí àwọn òfin ní ṣiṣẹ́ tó ní nìkan kan tó máa fi àwọn mùrídìí ṣayé sórí eléyìí kì í sì fi purọ́ mọ́ wọn kọ́nà tẹ́ bá rẹ̀ léwu náà àwọn tíra àwọn lóríṣiríṣiríṣiríṣi lẹ́mọ̀ rí ń bẹ́ẹ̀ lára àwọn afa onísúfì kan wọ́n ń pè nìkan ní Dhunnun al-Misri òun sọ báyìí pé laysa muridun albatta man lam yakun atwa'u li ustadhihi min rabbihi táwa tíra tó ń pè ní at fi at page twenty five ó ní laysa muridun albatta ó ní èyí ṣe muridi gidi man lam yakun atwa'u li ustadhihi min rabbihi ẹni tí o bá máa tẹ̀ láṣẹ ṣé wùrẹ̀ ju àṣẹ ọlọ́run ọba rẹ̀ gan lọ ẹni pé tọ́lọ́run bá kọ́ láṣẹ pé sì nǹkan báyìí tí ṣé wùrẹ̀ bá ní ń hmm, má ṣe eléyìí mo fẹ́ kó o ṣe tó o bá ti máa ṣe tí ṣé wùrẹ̀ ni o ṣe òun èyí ṣe múlẹ̀ digidi ẹlòmíràn ni àti wọn máa parọ́ mọ́ báyìí èyí tí súnmọ́ oníkálukú wa oníkà ò lè wá tírà kan tó ń pè ní ru'ul adab Ibrahim Niyas òun ló ṣe tírà yìí Ibrahim Niyas al-Kaulahi ẹ lọ lè wò ó òun sọ nínú tírà rẹ̀ ru'ul adab tó wà lè wò page twelve sí page thirteen orin ló fi kọ́ o ó fi kọ́ àwọn mùrídìlẹ́kọ̀ọ́ ẹni kó fi mú wọn lẹ́rú ó fi tẹ ọrùn wọn bá kí bẹ́ẹ̀ ṣe máa ṣe fún mi rèé wọ́n ní watlub murabbiyan khabiran nasihan kamila irfanin imaman salihan kódà tẹ́ bá lè wò bẹ̀rẹ̀ orin yìí wọ́n mọ̀ sọ pé táwọn fi gbé orin àwọn táwọn fi gbé tọ̀rí ká wọn kalẹ̀ wọ́n ní alukur'an àti sunna ni subhanallah ẹ máa wá wo ohun tí wọ́n fa alukur'an àti sunna gbé kalẹ̀ o wọ́n ní ó ní watlubu murabbiyan lọ́lẹ̀ wẹ́ni kan tó bíyà fún ọ o khabiran nasihan tẹnìyàn tí ó nímọ̀ tí ó sì jẹun tí ó máa kìlọ̀ fún ọ kamila irfanin imaman salihan tẹnìyàn tí màrí ó pè é tí ó sì jẹ́ aṣíwájú tó jẹ́ ni wọn maliki unafsaka olóhùn ni kò gbé ẹ̀mí rẹ lé lọ́wọ́ wala tudabbir ọ gbọ́dọ̀ yí padà o wà kún kàmá yìí tìn oníkọ̀wárí bí òkú dawaman ní gbogbo ìgbà lọ́dọ̀ rẹ̀ kọ́mọ rí bí òkú ni tókùbìrì ó rí i pé máa ma dé fún ọ ó ní wàlá tó xọ léfò ó gbọ́dọ̀ yapa rẹ̀ ó ní wàlẹ̀ ọ̀bánà fasadu ra'yihi kódà tó bá ń rí i pé àá irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wulẹ̀ léètì ọ tó rí i pé n ti ń sọ yìí ọ̀tàkùn aburú ni ọ̀tàkùn tọ́lọ̀ ń gbé ọ̀tàkùn tá nàbí wí wàlẹ̀ ọ̀bánà fasadu ra'yihi ó ní wà kún dawaman that tisa kọ́sẹ́ni tí ó ń kọ́ jẹ́ni tí ó máa tẹ̀lé tiẹ̀ ní gbogbo gbà ẹ wo ẹ dákun ṣé lè ń pè ní ẹ̀sìn ṣé lè ń pè ní Islam ó ní maliki onafsaka wàlẹ̀ àtúndàbìrì wa kun kama yitin dawa man tukubiri ẹ wo ẹni pé kò di òkú kò rí bí òkú lọ́dọ̀ ṣéwù rẹ̀ gbogbo tó bá ti wí kọ́dà wàlà ọba ẹni fasádọ̀ rẹ̀ yìí tó bá rí pé sọkúsọ ní sọ yìí torí pé ṣekúṣe ní ṣe yìí torí pé ìrìnkùnrin ní rìn yìí tó ta kọ́ lọ́n tó ta kọ́ ànábì ọ̀ gbọ́dọ̀ sọ ọ̀ gbọ́dọ̀ ta kó ṣẹ́wò kí ni túmọ̀ òun ni pé máa jẹ́ ẹrú ní gbogbo ìgbà kò di ọ̀dẹ̀ yányá kò di arìndìn náà ni sọlẹ́ yìí ń là ń pè ní ọwọ́ gbígbà nídìí ẹ̀sìn ẹ ṣé tí wọ́n bá tún bí ọmọ sínú Islam ó tún nídìí kó tún ṣe nǹkan kan kọ́dà ìwẹ̀ tá a máa ń wẹ̀ kẹfìrí sá a máa ń wẹ̀ ọmọ tán bá bí àìwẹ̀ èèyàn sínú Islam ẹ̀ tán bá ti bí sínú Islam Muslim ó ti di mùsùlùmí náà nù ìṣesí ìṣesí àwọn kiri yóò ní àwọn tán máa ń ṣètẹ́bọ mi náà ní táwọn onítẹ̀bọ mi bá bí ọmọ àná máa ń pè ní àwọn baptist tó bá bí ọmọ tọmọ yẹn kó tó lè máa lọ chọ́ọ̀chì ká tó lè máa kó ti di ọmọ baptist òdodo àfikún ọlọ́lẹ̀ ṣe ìtẹ́bọ́mi fún un so kí ni ọwọ́ gbígbà àṣàláṣà ni ìkúnilẹ́rù ni ìsọnidárinde ni ìsọnidápọ̀dà ni kò sí nínú Islam anabi sallallahu alaihi kò mú wa àwọn sàbí ò mú wa ṣé léyìí lápè lẹ́sìn láàmú ń lo alikitaabu àti sunna sẹ́sìn lélẹ́yìí sọlẹ kò sí daka dájú ṣáká náà lọ ta ko nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó mú wa fún wa. ẹlẹ́kẹta nínú àwọn ọ̀nà fi mọ̀ pé sufi ṣíṣe ha ìtakùn tá anabi mú wa ni kò sí nínú ìlànà anabi sallallahu alaihi wasallam wọn pe kíní kan ní tarbiyatu nafsi inda sufiya bó làwọn sufi ṣe máa láwọn fẹ́ tọ́jú ẹ̀mí ìrìpà sọ́nbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan gbogbo àwọn sufi máa ní ẹ̀mí làwọn ń tọ́jú ẹ̀mí làwọn ń fọ̀ mọ́ àwọn ń rí ẹ̀mí ni tàwọn ṣubú wọn ni wọ́n ṣe ń rí ẹ̀mí yìí ẹ rí i pé kò sí èméjì nípa pé àá Islam ó fẹ́ kí ẹ̀mí mùsùlùmí kọ́ mọ̀ kọ́dà lára iṣẹ́ tí anabi sallallahu wa sallam tó wá ṣe òun náà ni kí ẹ̀mí kọ́ mọ́ tábàrọ̀ lè wo nu àyà al No a rí àwọn àyà lóríṣiríṣiríṣi tó ń ṣàlàyé pé anabi wa fọ ẹ̀mí àwọn ọmọ ènìyàn mọ́ ni Ọlọ́run sọ fún wa nínú alukur'an nínú suratul jumu'ah Ọlọ́run ní àyà ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhi ayatihi. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي ملوباتو شيبي بعث في الأميين رسولا إن مولا وجيشه لا أن يعمتي وماكي وماكا يتلو عليهم آياته كما كا القرآن فوا كما كا وآيا الله وبا لينا ويزكيهم كما فوا ويعلمهم الكتاب والحكمة قوى قوانيا القرآن أتي سنة ويزكيهم بتابلو غغانو كما فواما سوتما سيبي يفوى مما ìbẹ nínú nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó wá ṣe lẹ́yìn náà tó máa lọ lè wọnú súra albaqara nínú àyà one hundred and twenty nine ọlọ́run bá ní rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ولوني bàtà nabi ibrahim ti ń ṣàdúrà ó ní ọlọ́run o wab'ath fihim rasulan bí òjíṣẹ́ dìde láàrin àwọn ènìyàn yatlu alayhim ayatika tó kú yóò máa ka àwọn àmì rẹ fún wọn lẹ́yìn náà wàyọ̀ alimuhumul kitaba wal hikmata tí ó kọ́ wọn ní alukur'an tí ó sì kọ́ wọn ní ìlànà yẹni pé sunna lẹ́yìn náà wàyọ̀ zakihim tí ó tún wá fọ̀ wọn mọ́ yẹni pé tí ó fọ̀ ẹ̀mí wọn mọ́ innaka antala aziz alhakim wọlọ́wọ́ bá lọ́ba kàyàkàyà ọba ọ̀jọ̀gbọ́n so ayé ayé ó jẹ́ ká mọ̀ pé àṣé iṣẹ́ tá nàbí wa ṣe láyé wọn náà ní kọ́ fọ̀ ẹ̀mí wa mọ́ so ẹ jẹ́ ká wà lọ́lẹ́ wò báwo làwọn sufi ṣe wá ń fọ ẹ̀mí mọ́ àwọn ọ̀nà oríṣiríṣi ni sufi làálẹ̀ láti fi fọ ẹ̀sìn mọ́ láti fi fọ ẹ̀mí mọ́ tó ipá anabi sallallahu alayhi wa sallam tí kò sì ràn wọn bẹ́ẹ̀ tó ẹjí káwọn kí ọ̀dà báwo ni anabi gangan báwo ló ṣe fọ ẹ̀mí àwọn ènìyàn mọ́ àwọn sọ̀hábà rẹ̀ bó ló ṣe fọ ẹ̀mí wọn mọ́ tó dájú ṣáká náà ló yé ló sì rìnlẹ̀ nínú Islam ipe lẹ́nàfṣe amradun tusibuha ẹ̀mí máa ń ní àwọn àìsàn lóòótọ́ tí máa ń dààmú ẹ̀mí gẹ́gẹ́ bí kàlgàdọ̀bì ìbínú àìsàn ni ló jẹ́ nínú ẹ̀mí gẹ́gẹ́ bí àìsàn sì máa ń ṣe ara tí bá ó mú yàn tí inú ń rún yàn tí kòkòrò lè mú yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní tabalọ̀ lè wo ẹ̀mí tó ó kílíà pé àìsàn máa ń bẹ nínú ẹ̀mí ara àìsàn mi ni algadab ìbínú ara àìsàn mi ni alhassad kí wọ́n máa pẹ̀ gan alhikadi kí o ní àdìsọ́kàn bú alḥirs ojú kòkòrò kẹ́dìb irọ́ kib girimankayi cijb mutomoto wànàmíìmà òfófó gbòòrò àwọn ìwà yìí ìwà tó jẹ́ àìṣẹ̀mí ni gbogbo ẹ̀yán náà wà ní anabi sallallahu alayhi wa sallam náà ni ó wó sàn ló sì ṣe ìtọ́jú rẹ̀ fún àwọn sàhábà rẹ̀ tó máa wo báwo wà ní anabi sallallahu alayhi wa sallam bó ló ṣe wò sàn anabi jẹ́ kó yé wa pé mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣára fún èṣù kó máa ṣọ́ra fún àṣẹ ìtàn ní gbogbo ìgbà torí pé kíni gbogbo àwọn ìwà tá à ń wí yìí innama tati minash shaitan àtàdọ̀ èṣù ní tí máa ń wá sukari wọnú àyà al-Qur'an ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní Fatir ọlọ́run bá ní inna shaitana lakum aduwwun fattakhidhuhu aduwwan innama yad'u hizbahu liyakunu min ashabi as-sa'ir. ní pé ṣètọ́ni tẹ rí wọn aduwwun lakum aduw ọ̀tá ló jẹ́ fún yín ọ̀tá náà ló jẹ́ fún yín fattakhidhu aduwwan ẹ̀yin náà yà á mú lọ́tà o ẹni má ba rẹ ní kí gbogbo àwọn ìwà tó jẹ́ ìwà tí máa ń kó sínú ẹ̀mí fún yàn tó mùsùlùmí gbọdọ̀ wá fi jìnnà sí i ọlọ́run nítorí pé kí ni innama yad'u liyakunu min ashabi sa'ir òun fẹ́ máa ń kó àwọn èèyàn ẹnìpẹ́ ní tí bá ti ń tẹ̀lé àwọn ìwà tí ṣètánì là kalẹ̀ tí yóò mú oúntọ̀ ń wọ inú náà kẹ́ẹ̀pù tún lè mà wípé a ah, ìṣe ọ̀tá pẹ̀lú ọmọ ènìyàn tí ṣètánì máa ń dálẹ̀ nǹkan tó hàn nínú alukurani ni ọlọ́run bá ń sọ fún wa pé káfílẹ̀ mọ̀ pé ọ̀tá lè ṣù yí o fabima aghwaytani la'aqudanna lahum siratakal mustaqim ṣètánì yìí mo gbà pé òun ti jẹ ní àná àmọ́ gbogbo ọ̀nà táwọn èèyàn bá ti gbà tó fi là mùsùlùmí àti dì thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim ìmọ̀ kọ́dí wọn lọ́tún lọ́sì níwájú ní ẹ̀yìn wala tajidu aktharahum shakirin ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní jẹ́ ní tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba nítorí pé anábì ti wá mọ̀ pé a èṣù yìí òun ni ọ̀gá òun lélẹ́rìí ọ̀tá fún gbogbo ọmọ ènìyàn òun náà ni ó sì máa lọ lè kó eré ibú bá ọmọ ènìyàn لأجل هذا حذرنا رسول صلى الله عليه وسلم بالقول النبي وشواني برا بك فويشو بك ما أعوذ بالله من الشيطان الرجيم كواسة يونيكا بوش الله ونكال فوا يعني كما مهد لنا طريق التعذير من الشيطان بالقوله بوش الله ونكال كاجنا الشيطان بلو بلو كذلك ما هل لنا طريقة أخرى لتزكية نفوسهم من شرور الشيطان لأنه عرف أن مخالفة الشيطان كل السعادة والرضا والراحة والهدى النبي ما يقول آه قمني قوي قيشي òun lórí ire fọ́ọ̀mù ènìyàn òun هو sinmi fọ́ọ̀mù ènìyàn wọ́n á tún la àwọn ọ̀nà míì kalẹ̀ yàtọ̀ fún ẹ máa wo anabi sallallahu alayhi wa sallam ó ní yá ti ṣètọ́ níbi àdìsí tí Urwatu bun Zubair ló gba àdìsí yìí wá ó ní yá ti ṣètọ́nu ahadukum ahadakum ṣètọ́nu ọmọ wa bẹ́ẹ̀ nìkan kan yín fayaqul ṣètọ́nu ọmọ sọ fún yín pé man khalaqa kadha pé ta ló dá nǹkan báyìí ta ló dá nǹkan báyìí wọ́n man khalaqa ta ló dá nǹkan báyìí hatta yaqula man khalaqa rabbak yóò padà falyasta'iz billah tó bá ti di pé bá ti di pé mi rẹ̀ bá ti ń lọ bí yíhun ti yá sí a'udhu billah aw falyaqul amantu billahi wa rasulihi kó sọ pé mo nígbàgbọ́ sí ọlọ́run àti òjíṣẹ́ tó bá ti rí bẹ́ẹ̀ ṣètàlẹ́ òjìnà sí ọ tó ẹ wò. lẹ́yìn náà lára tá tó fi mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam ọ yanjú pé bó o ní òun ṣe fọ ẹ̀mí mọ́ fún wa pé tómi nìyẹn tó fi jìnà sí èṣù torí èṣù yìí náà ni máa ń dá gbogbo ìdọ̀tí lẹ̀ sínú ẹ̀mí ọmọ ènìyàn anabi sallallahu alayhi wa sallam ó ní pété ní kọ̀ọ̀kan yín bá ń bínú tẹ́ bá ń bínú anabi sọ àwọn ọ̀nà tá a gbà tí àfiní títí àfiní tá ìbínú wọn fi lọ torí pé ìbínú àtọ̀dọ̀ èṣù ni ti máa wá anabi sallallahu alayhi níbi hadithi abu látọ̀dọ̀ anabi ló ti gbọ̀rọ̀ yìí wá ó ní idha ghadiba ahadukum wa huwa qa'imun falyajlis. وإن ذأب عنه الغضب وإلا ليضطجع Ànábì ntẹni kọ̀ọ̀kan yín bá ń bínú tó sì wà lérí ìdúró fálíyàjìlẹ̀ kó jókòó ẹ wò ìgbésẹ̀ àkọ́kọ́ nù ẹ wò ọ̀nà tó yíṣe láti mú wá ṣètánì jìnnà síyàn tánàbí làálẹ̀ ni Ànábì ní wá idha dha'aba anhu al-ghadab tí ìbínú bá di kó bá ti kú fún tọ̀hún alhamdulillah wa illa àmọ́ tí ìbínú wọn bá kú léyà bẹ tajì kóńtò ńkọlọ lè dùbúlẹ̀ kọfẹgbẹ rọ kó jòkó kalẹ̀ kọfẹgbẹ rọ sórí eléyìí òun ni yóò mú ṣetán ní yíkú lára rẹ̀ yẹn pé kataharuka min alatin ila alatin ukhra ẹ wò ẹnu kéèyàn kan yíkú láti bìkan bọ́ síbi kan ànábì ni ó ti ṣògùn èṣù sórí eléyìí gbogbo àwọn oògùn yìí kò tó àwọn Sufi bóyá ni pé àwọn tó wá ní pé ń tó ṣẹlẹ̀ ni pé àwọn á ní àwọn ọ̀nà kan táwọn ọmọ gbà gbẹ̀jì ká pín ẹ̀mí sọ́nà méje tàbá pín sí ká wá da àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tá a máa fi ṣe wọn ni ẹni tó bá fẹ́ pẹ̀mí kan bẹ ń pè ní nafsul amara bisui wọn ni ẹ̀mí tí mo ń pààyàn láṣẹ bú ni tó ń tẹ̀wọ́ tó bá fẹ́ wá bọ́ níbi ẹ̀mí yìí wọ́n wà máa sí la ilaha one hundred thousand ẹ̀wò ó tira rẹ̀ máa lé subhanallah ó wà nínú òkùnkùn wọ́n tún wá wà níbi tí ò ní ti máa gbọ́nwó èèyàn ní tí ń sọ yìí kì í sára máa wẹ̀ lọ́lẹ́ wọnú tíra wọn ìlọ wọnú tíra tó ń pè ní alfuyodot arabaniya kẹlọ lè naam ń wà ní pé kó wá tún lè wá aṣọ àbíláwà ni kó fi wé etí tó ní máa gbọ́ ohun ẹnì kankan tó wà máa wí la ilaha one hundred thousand. a ah, kì í ṣe la ilaha illallah ò tá à ń wí ni kò dáa àmọ́ ibi tẹ́ lọ lè sin sí àti bẹ́ẹ̀ ti lọ lè tò jánabi ló ní ká máa ṣe bẹ́ẹ̀ tó tẹ́ bá lè wo ìṣesí yìí wọ́n ta kò ìṣesí tí anabi sallallahu alaihi wasallam mú wa wọn wà nínú òkùnkùn nìkan wà lẹ́yìn náà rẹ ewu kínní yìí wọ́n ní pé ọ̀wá ní jáde ò ní lọ lè kírun jàmá tó bá jẹ́jọ́ jimá ò ní lọ sí jimá tí anabi sallallahu alaihi wasallam tó ṣe kó yé wa ìpínlẹ̀ yaqbalu Allahu salata. صلاة المسلم لا يقبل الله صلاة جار المسجد إلا في المسجد Ọlọ́run ò ní gba àwọn ẹni tí bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àfi kó wọ mọ́sálásí kó lọ lè kí irun rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tó lọ sí jimá ẹlòmíì lè wá wà lérí irú nǹkan yìí fún odidi oṣù kan wọ́n lọ wọ kálúwà kí ni ń ṣe ìǹsìtẹ́rìbíyà kí ni ń ṣe ìǹsìtẹ́rìkíyà kí ni ń ṣe ìǹsìtẹ́síkíyà gbogbo eléyìí ó tako ìlànà Ànábì sallallahu alaihi wasallam so àwọn ọ̀nà yìí lọ́nà tí wọ́n ń rìn wọ́n ní ẹni tí wọ́n bá tún wá fẹ́ ṣe ẹ̀mí rẹ̀ tó fẹ́ fọ ẹ̀mí rẹ̀ mọ́ wọ́n ní kó tún lọ lé tún pé ẹ̀mí kan tún bẹ tí ń jẹ́ nafsul lawama wọ́n ní tó fi bọ́ níbi eléyìí òun ni kọ́ lọ lè ṣe ẹ̀ Allah Allah Allah Allah Allah ó wà sí sixty thousand àwa bí wọn pé tàlẹ́ tó gbé kinní yìí kalẹ̀ ẹ̀ ní mà bolo ti wá kò níbi tó ti wá bóyá ni pé àwọn kan náà kàn án lórí ẹ̀rí pa ń sọ lẹ́ẹ̀kan pé ti ń jẹ́ súfì ṣíṣe òun ni ẹ̀sìn tí wọ́n fi ìròrí ẹ̀sìn tó kí wọ́n fi ojú oorun àbí ẹ̀sìn tó kí wọ́n fi pé bó ṣe lálẹ́ sọ́kàn mi mo sì sọ́ dẹ̀sìn so wọ́n sọ pé ní táwọn máa fi fo ẹ̀mí mọ́ rè tí a kọ́ bá fẹ́ súnmọ́ lọ́hùn sọ wà máa ṣe Allah Allah Allah Allah so níbo ni wọ́n ti máa ṣe Allah Allah níbo lànà ibi ti fún wa ní àzíkiri Allah Allah. Allah sokosele yìí bí kama pé wọn náà ní sèwéyà ọ̀njẹ́ Saheed kama ní Saheed Saheed Saheed Saheed Saheed Saheed Saheed ẹ̀rí pé léyìí ọ̀tá ko làákàyọ̀mí ènìyàn gan kátó wa ní ní díẹ̀ wọn pe Allah Allah Allah fún kínni so léyìí náà ní àwọn ọ̀nà tí wọ́n ń rìn fún ẹ̀sìn tí wọ́n bá ti dá ọ̀nà burúkú lẹ̀ tó burú bẹ́ẹ̀ ni pé ṣetán yóò wà lè ràn yàn lọ́wọ́ yóò wà dá fún yàn náà ní ọmọ àríwọ̀n wa ní ó ṣe tẹ́lifíyà tán nìyí tó bá rí microphone yóò ní ọlọ́run nù borí handset yóò ní ọlọ́run ni borí fìlà bẹ́ẹ̀ ní kíni yóò ní ọlọ́run ọba ni tùbúrú eléyìí ọ̀nà ń pè ní wahdatul wujud torí pé kíni ṣètánì ó ti rìn súnmọ́ wọn lá ó máa sọ fún wa kí gbogbo nǹkan ọlọ́run kódà àwọn àmì wòtún ní wọn wà máa ronú ọlọ́run tó sì ni máa ronú mi níbi àdéhùn àbúrò rírà onítàfàkàrú fi khalqillah fala tatafakkaru fi dhatillah fatuhliku anabi ni ẹ máa ronú nípa àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá ni nípa pé ah, Ọlọ́run ló dá sánmà òun ló dá lẹ̀lẹ̀ òun ló dá omi òun ló dá kínní tẹ́ ẹ máa ronú nípa rẹ̀ ọ̀nà wala tatafakkaru fi dhatillah fatuhliku ẹ máa ronú nípa pé ta lọ́lọ́run bá gángan kẹmọ wa parun tó àmì eléyìí àwọn sufi àwọn ni ọmọ wa ronú Ọlọ́run ọmọ ronú Ọlọ́run ọba tó bẹ́ẹ̀ sì ni eléyìí takun tí anabi sallallahu alayhi wa sallama tó mú wa bá wa sọlẹ́ yìí náà ń pè ní ipa àwọn fún ẹ̀mí mọ́ lọ́dọ̀ àwọn ní sufi gbogbo tọ́lá àwọn fi ń fún ẹ̀mí mọ́ yìí nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tí ó mú wa fún wa ni tí ó sì sọ pé báyìí ni ká ṣe máa ṣe ẹ wá wẹ lómìn tó bá di pé ọba wa ló parí sufi tọ́tọ́ parí tẹ́rìbíyà yìí tán bẹ́ẹ̀ ló ti wá rí i pé ọ̀kan náà gbogbo ayé ọ̀kan náà ni gbogbo ọmọ ènìyàn irú ọlẹ́wà ni wọ́n wà máa fẹ́yàwó ju mẹ́jọ lọ wọ́n fẹ́yàwó ju mẹ́wàá lọ wọ́n fẹ́yàwó ju tí ọlọ́run ọba láàlẹ̀ fún wọn lọ tẹ bá ń sọ fún wọn pé ẹ fẹ́yàwó ju báyọ̀ ni à ṣéwọ́ tó ń rí wọn sí mi ni ọ̀kan náà gbogbo wọn náà ọ̀kan náà ni èyí kì sìn kankan tẹ́rẹ́bíyà tó ti lọ lè ṣe èyí náà ni tún náà ni pé tẹ bá rẹ́ lómi ti ń ṣe zìnà yóò máa bómi olómi sùn yóò máa bọ́ ọmọ ọlọ́mọ sùn yóò ní òun bá ìkan náà ní gbogbo ẹ̀ lẹ́fì máa rẹ́ lómi nínú wọn tí ó máa mu ọtí tẹ́ bá sọ pé ọtí ló mu yóò ní ọ̀kan náà ní gbogbo ẹ̀ tòwọ́ tó wá lọ́kan náà ní gbogbo ẹ̀ kí ló tó gbé omi bátìrì mu kò ní ọ̀kan náà ní gbogbo ẹ̀ tó gbé àìsídì mu kò rí pọ́ kan náà ní gbogbo ẹ̀ kọ́ máa bu ìpẹ́ kò rí pọ́ kan náà ní gbogbo ẹ̀ gbogbo eléyìí ẹ fìrí pé ń bi aburú tí wọn bá ti rí ṣètánì ẹ̀mí wọn tó ti rí yọ nínú tó ti rí àìdá ṣe wọn mọ̀ wá rí i pé ọ̀kan náà ní gbogbo ẹ̀ eléyìí nìkan ti ń jẹ́ tẹ́rìbíyà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe sùfì. lẹ́yìn náà ẹlẹ́kẹ̀rin nínú àwọn kan tó jẹ́ nǹkan tó takò tí Islam tó pè wá sí táwọn oníṣùfì ń ṣe tó kọ́ńtàkó tí anabi sallallahu alayhi wa sallam tó mú wá bá wa táwọn ní sufi ń ṣe òun náà ní nǹkan tó ń pè ní al-istighasa tábàlẹ́ wo al-istighasa yìí nínú tíra àtàsọ́wọ́fù wàlímàdà taraktuhu a rí ní page sixty two al-istighasa inda sofiya nínú nǹkan tí ó bà nínú jẹ́ jù tó sì léwu jù táwọn oníṣòfin rìn òun náà ní al-istighasa yìí yẹni pé jíjẹ́ istigasa ni ká máa wá ìrànwọ́ lọ́dọ̀ àwọn èèyàn ìkégbàmígbàmí lọ́dọ̀ àwọn aṣẹ́wù ìlọlẹ̀ kébá ni ìmọ̀ pè wọ́n ipa àwọn ni ẹni tí ó yọ fìtínà kó fáwọn ni ó là wọn nínú wàhálà eléyìí ló burú jù. هذه الاستغاثة من أقبح شيء وأعظم خطرا ومخالفة لدين الإسلام wa ó léwu gan ó sì tako ìlànà tí anabi sallallahu alaihi wasallam gbé wa àwọn sufi wa máa ń ṣe kinní yìí lẹ́ẹ̀mọ́ rí wọn wọ́n mọ̀ pa àwọn oníṣu wọ́n mọ̀ pa àwọn ṣéwù wọn pé ṣéwù lágbájá làmì ṣéwù lágbájá pé àmì làmì nínú fìtínà yìí tẹ́ni tó bá wọnú àwọn àwòrán àwọn oníṣufi yóò rí gan tó pọ̀ nínú ọ̀dọ̀ àwọn oníkàdìríyà wọ́n ń pe fi ecb kan ní hezbo fatih olùbàzọ́ ir tabalọ̀ léwu o nínú tíra tó ń pè ní tẹ̀ǹṣítù sòfíà abẹ́tàbá olówó tíra ti ń jẹ́ ìdọ́wàtò bilad ní page seventeen sí eighteen hàrí ń bẹ̀ tí wọ́n máa ń sọ wọ́n ní pé wa an tusakhira li abdaka alhadira alayhi salam yu'inuni fi qada'i hawaiji zahiran wa batinan wa sirran wa jahara subhanallah. hẹ́rì pé léyìí tí kìí fi rán wọlé wọ́n tó ń ṣe é bẹ́ẹ̀ sì máa ń kà ó lè máa yọ lójú wọ́n ní wa an tusakhira li abudakal hadira alayhi salam yu'inuni fi qada'i hawaiji dhahiran wa batinan wa sirran wa jahara kọ́ba lè yí ọ sóti rántí tuma nǹkan tó ń wí wọ́n tó sọ pé hey an tusakhira li abudakal hadira alayhi salam mo fẹ́ kí ọ ṣe àdírù rọ̀ fún mi kádìrú kọ́ fún mi yu'inuni àdírù yìí ni kọ́ mọ wá ràn mí lọ́wọ́ fi kọdọ yìí àwa àhìjì wọn kọ́ wọn bá bi àbùkátà mi ìwà ìwọ ọlọ́run ọba ma ọlọ́run má bá ń bi àbùkátà àdírù ni kọ́ máa bí ààrẹ fún mi kọ́ máa ràn mí lọ́wọ́ ẹ̀tún máa wò wá ní dọ́ ìràn bùkátà tó hàn bàbá àtìnàn àti bùkátà tó wà nígbà tó pamọ́ wasiran àti bùkátà kọ̀kọ̀ mi wajaran àti bukata tó mo fa fi tí n bá ṣe ní gbangba ọwọ́ ni mo fẹ́ kọ́ wọn mi ṣe sọ yìí wọ́n tó jẹ́ onísáwí tọjọ ń tàrí káwọn náà wo nǹkan tó ń wí yìí ṣé bí wọn lọ máa ń wí lérí irun pé iyyaka na'budu wa iyyaka nasta'in ipe wọlá máa sìn wọlá sì máa wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pé léyìí ó ti tako ọ̀hún wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ọba sòbóyà ni pé àdírù nìwọ ni kọ́ máa ràn án lọ́wọ́ ẹ wá wo bí tí kìíní ìwà burú sí o wọn wàá fún ẹni tó bá jẹ́ mùrídìí lẹ́yà déhùn wọn gbọ́dọ̀ máa ká kìíní ó kéré jù ọgbọ́dọ̀ máa ká ní ọsẹ turu náà ń pè ní ecb ó mi pé ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ọgbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba rẹ̀ ẹ wá wò gbogbo ohun tó bá kí gbogbo àwẹ̀ tó bá gbà wà máa fi ẹbọ máa fi ṣe ọ máa fi ṣe kejì wo lẹ́yìn náà ó tún wá ẹlòmíì kan wà ní sufi ṣe ó sì máa ka hisibu fatọ bá so fatiwo bá sọ èrè yìí náà sí ó sì máa sọ àwọn ọ̀rọ̀ ẹbọ yìí pẹ̀lú ọlọ́ngọba ipe hadiru onukọ máa ràn án lọ́wọ́ hadiru onukọ máa ràn án lọ́wọ́ kọ máa bí abùkátà fún ọ. tòlẹ́yìn náà kí wá ṣe ọ̀dọ́ tàwọn kàdíríyà yìí nìkan náà ní kọ́ra ikú tó ń bẹnu àwọn ẹ̀ńtọ́ máa tó ń ṣe gbogbo ẹ̀wọ́n tó bá ṣe náà wọn náà bá ti parí záwẹ́ mọ́ ní abdulkadir agisi ní agisi ní tó wà mọ̀ sí àmì nípa Abdul Qadir wọ́n ní ọ ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ràn mi lọ́wọ́ gbà mí là là mí ẹni pété bá wo eléyìí nǹkan tó lágbára ni kò síyàtọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú ẹni tí ń sọ pé Ọ̀ṣun ràn mí lọ́wọ́ Ọ̀ṣun fún mi lọ́mọ Ọbàtálá fún mi lọ́mọ ẹnu pé àdírù kan jẹ́ ìyàn Ọbàtálá jẹ́ omi Ọ̀ṣun jẹ́ omi kankan náà ni torí pé wọn náà ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n ẹ ọlọ́run ó sì ní ká pe òun tó lẹ́yìn náà tó máa wò ó nínú àwọn ọ̀nà tẹ́ fi mà ipe kìí ṣe pé bóyá wọ́n ń kúrú ọmọ wọn ẹ lọ lè wo tíra àwọn tí ń jẹ́ Ida'atul Bilad bí Anwaril Mi'ad ẹ lọ lè wo sọfúà page one twenty six wọ́n sọ mẹ́ pé wọ́yá mangadan fi shiddatin wa ka'abatin ike wọ́tọ̀ wà nínú bànújẹ́ tínú rí odò tó fi jí fanadi alalẹ jẹyilani sheikhu tariqati má pọlọ́wọ́n bá Ma o jẹyilani ni kò pè bí Abdul Kadiri tó bá ti pè fakuliya muhibbi sọ pé ìwọ ẹni tí mo fẹ́ràn iqdili ma uridu wọn ni wọn bá mi bí abukata ni ẹ wò kì sì tàdírù nìkan mi kàn tó pe Abdul Kadiri jẹyilani na wọn ni wa anta malazi filiwara wọn ni mo gbára lé láàrin àwọn èèyàn wọn wà sílàtì wọn ni mo fẹ́ tọ̀ ní àkàṣọ wọ́n ní fayatika haqqan wọ́n ní ó sì rí i pé abdulkadir yóò wá bọ̀ billadhi anta qasidan yóò ṣe nǹkan tó ń gbèrò fún ọ fatamsi bi'izzin da'iman wa masarratin ọmọ wa máa bẹ pẹ̀lú dùnú ní gbogbo gbà ẹ wo tí bá tún lọ nu ìdọ́wàtò bíládì yìí bá kan náà tí page one seventy eight dára tó máa ń wí orin tó máa ń kọ wọn ni yá Jilani jùdílé tamilọrẹ damilọla fún mi ní èròǹgbà mi ti ń wá yá jilani jóde lè bẹ̀rẹ̀ atọ̀ wàlúbàzìlẹ̀ àní mo fẹ́ kọ́ ma fún mi ní gbogbo ma náwó máa máa nálé mi lérí máa bá mi bí abùkátà mi sọ eléyìí ẹ wò wọ́n tún ni abúlé rè dọ̀ọ̀ka wọ́n jẹ́ilá ni yọnu sí mi ẹ wò kọ́ wá yọnu ọlọ́run ọba mọ́ wọ́n ní jùdìlẹ̀ bí wọ́sílẹ̀ka wàhmìnì bí ìmáàka àní tamilọ́rẹ̀ kò sì máa fi sọ́ọ̀ rẹ sọ mi ẹ wò sí Jìlání lè sọ́ọ̀yàn ẹ wò eléyìí dà gẹ́gẹ́ bí Ògún náà tó ní Ògún Ògún má jẹ́ ń ṣiṣẹ́ Ògún má wà pẹ̀lú mi bákan náà ni kò yàtọ̀ fọmọ ìyá mi wọn náà ronú sọ̀rọ̀ yìí wọn ẹ wò eléyìí nìkan kìí ṣe pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ Kàdìríyà nìkan kọ́dà ó tún wà lọ́dọ̀ àwọn Tìjàníyà náà àwọn náà tún ní yá ṣéèkù yá ṣéèkù Ibrahim gáwùzùn lil wara àgẹ́sìnì bi ghaisika falmuna taiful kara subhanallah wọ́n ní yá ṣe Ibrahim wọ́n ní ìwọ Ibrahim gáwùzùn lil wara ìwọ ni ràn wọ́n fọ́ mi ènìyàn àgẹ́sìnì ràn mí lọ́wọ́ ah subhanallah ẹ eh? pé Ibrahim nìkan ràn òun lọ́wọ́ Ibrahim nìyá sí ẹ̀wọ̀n kan so irú eléyìí ó ní fábí mọ́sítà gásítà bí i àgẹ́sínì hatta hátà fa fustu lẹ́lẹ́fọ́wọ́sì sára thara huni ah ìrànwọ́ rẹ ni mo ní ìdìsẹ́ wọ Ibrahim Niyas kó o mọ̀ bẹ pẹ̀lú ìrànwọ́ ẹ o kò fún ìrànwọ́ tó lọ́wọ́n ọba gbogbo eléyìí ìwọ tó ń jẹ́ onísúfì kò sí iyèméjì ń bẹ wàláhìlẹ̀ àzìm ẹ bọ́ ní eléyìí torí pé kí n tabarọ lè wo nu aya alukur'an ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú suratu shu'ara tó lè wo aya three hundred eleven ọlọ́run bá ní wala tad'u ma allahi ila an akhara wọ́n gbọ́dọ̀ pé ẹlòmí tó yàtọ̀ sọ́lọ́run ọba ẹni pọ́lọ́ nìkan oṣù ló gbọ́dọ̀ pé sọ́lọ́ ni wọ́n ń pè wọn àfi tó bá yẹ kó bá mọ̀ pé ah Ibrahim ni yá sí àfi tó bá jẹ́ pé Abdul Qadir àmọ́ tó wá pọ́ ẹ pé Allahu ọlọ́run lọ́lọ́run ọ̀lẹ́tọ̀ àti pẹ̀lú mi ẹ bọ́ọ̀lù ń ṣe pẹ̀lú rẹ̀ wọn ọlọ́run ní fatakuna minal mu'adhibin kò mú wa jíya èmi ọlọ́run ọba o ọlọ́run tún ní fala tad'u àní ò gbọ́dọ̀ pé min ẹni tó yàtọ̀ sọ́lọ́run àwọn nǹkan tó ṣe pé man la yanfa'uka nǹkan tí ò lè ṣe ọ́ láǹfààní kí ni Abdulkadir lè ṣe fún ọ kí ni àmọ́ Ibrahim Niyasi lè ṣe fún ọ kí ni àmọ́ Tijani lè ṣe fún ọ kí ni gbogbo àwọn nǹkan mí tó ń pè é ọlọ́run ọba mi tó ń pe kí ló lè ṣe fún ọ kí lọ́ọ̀ṣun lè ṣe fún ọ kí lọ́ọ̀ bàtà láti lè ṣe fún ọ kò sí tán lè ṣe fún ọ wala yadurruka wọn ò lè ní ọ la wọn ti kú wọn ò sí láyé mọ́ wọn gbé wọn wọn dè wọn rì wọn mọ́lẹ̀ wọn ò sọ pé ká wọn rì àwọn mọ́lẹ̀ sírú àwọn ilé wọn lọ́lọ́run ọba bọ́lọ́ ní fa in fa'alta fa innaka idhan minadh-dhalimin tóbi lè ṣe bẹ́ẹ̀ o a ò ti dà kò sí yàtọ̀ rẹ̀ láàrin àwọn tí ń bọ Ògún mọ́ tábàlẹ̀ wáyà yà rìn ní suratu Yunus àyà one hundred and six ọlọ́run bá tún ní pé lẹ́yìn náà lọ́ni kul ara'aytum ma tad'una min duni Allah àwọn kan ń pè wà nẹ́bí sọ fún wọn pé ẹ wọn madha khalaqu min al-ard kí náà dá lérílẹ̀ ayé kí ni Ibrahim nìyá sì dá sírílẹ̀ ayé kí ni Ahmad Tijani dá kí ni Abdul Qadir Jilani dá sírílẹ̀ ayé ẹ̀ náwó sí tán dá kalẹ̀ tó bá di pé àwọn ilẹ̀ wa ń pè lọ́lọ́wọ́n ọba tẹ̀wá ń pè wọ́n bí káwọn nìkan sànù yín àwọn nìkan gbà yín àwọn nìkan là yín ọlọ́run ni amúláwọn ṣirikun fi samawati àbọ̀ nípìn lára sánmà ni tí wọ́n bá mi ní ni ètò ní bí kìtàbí min qabli hadha aw atharati min ilmin in kuntum sadiqin ẹ mú ẹ̀rí wá kẹjẹ kó yé mi ẹ mú wá kí n mà ipe a tẹ n sọ yìí abẹ bá tiẹ ní ìmọ̀ kan lórí nǹkan tẹ n sọ yìí pé a ah, ah, àwọn ni wọ́n dá gbogbo àwọn kan tẹ n sọ yìí àbáwọn náà dẹ́yìn náà ni tó fi wá di pé àwọn lẹ́ẹ̀ máa pè tuntun pa àwọn ẹlẹ́nìkan máa ràn yín lọ́wọ́ àwọn ẹlẹ́nìkan máa gbà yín là sùlẹ́yìn náà etí ẹ̀ tí wọ́n máa wo anabi sallallahu alayhi wa sallam gbàtà àwọn sàhábà tí wọ́n bá anabi wọ́n á kí wọ́n bá kéè nastaghisu rasulallah minal munafiqin tí anabi àmọ́ wọ́n á ni tí ha ìmúnáfíkì kan máa ń bẹ̀ yadurruna ni nkófìtì náà bá kò jẹ́ ká gbádùn anabi wa sọ fún wa pé innahu la yustagathu bi wa innama yustagathu billah anabi ni àá ẹ má wàá bá mi o hadisi hadisi Ubadah bun Samit ni tabalọ lewo nínú Tabarani hari nbẹ anabi ni àá innahu la yustagathu innahu la yustagathu.